kó bá nàbí sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé ànàbí àtàwọn sahaba àti gbẹ̀ nǹkan wa náà tí a ń tẹ̀lé ìlànà nàbí sallallahu alayhi wa alihi wa sallam títí dẹjọ́ gbẹ̀dà qiyama a jẹ́rìí pé ilé tó fi ń jẹ́ dodo jù nínú ọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ilé tó sì fi ń lóore jù mana òun ni mana nabi sallallahu alaihi wa alihi wasallam ilé tó wá fi ń burú jù lẹ́nu alámàrí òun ni àwọn alámàrí tuntun tuntun táwọn èèyàn ń gbé wọnú dájúdájú àwọn alámàrí tuntun tuntun yìí náà ń pè ní bídá àdádálẹ̀ dájúdájú gbogbo àdádálẹ̀ àánú ni gbogbo àánú inú náà ni ó dẹ̀ ń gbéyàn lọ kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ó ṣọ́ wa kúrò níbi iná ibadallah ọ̀rọ̀ tí ó fẹ́ jáde nínú silsilatu tasjilati dari salafiyya ọ̀rọ̀ tí ó fẹ́ jáde nínú àwọn ọ̀rọ̀ tí ó máa ń tẹ̀lera wọn tí ó máa ń jáde láti dáwù sàlàfíyà nínú àwọn recordings dáwù sàlàfíyà ilé tí a máa fi ń tan ìmọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ tí ó bá ṣe kókó láwùjọ wa pàápàá jùlọ àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìpìlẹ̀ sí wa báwo ni ó ṣe níbàjẹ́ àti àwọn nǹkan tí àwọn èèyàn ń fákàkiri mina shubhat ní ìrújú ilé tó jẹ́ sí wípé ó jọ́ràn yẹn lórí wa láti máa ṣe kashfu láti máa sí aṣọ kúrò lójú àwọn àrújú yìí láti máa ká ìrújú yìí kúrò fún ẹnìkọ̀ọ̀kan wa ghayratan lillahi subhanahu wa ta'ala wa ghayratan lidinina alhanif àti nítorí ìjòwú fún ọlọ́run Allah subhanahu wa ta'ala àti nítorí ìjòwú fún ẹ̀sìn wa eléyìí tí ogun rí kúrò níbi ìdá papọ̀ mọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ni ẹ̀rí eléyìí tí a fẹ́ ṣe tẹ̀sílẹ̀tò gbọ́ tí a fẹ́ tan ìmọ́lẹ̀ sí ní àsìkò yìí òun náà ni ọ̀rọ̀ kan kalamun muntashirun fi awsati al ọ̀rọ̀ kan tí ó fọ́n káàkiri láàrin àwọn ọmọ tí mo rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí wọ́n ń kọ risala tí wọ́n ń kọ mẹ́sẹ̀jì tí wọ́n ń kọ lẹ́tà sí mi tí wọ́n ń tẹ àtẹ̀firánṣẹ́ wọ́n ń tẹ̀ sí mi lórí pé ọ̀rọ̀ yìí ó fẹ́ kó ó fẹ́ dá ìrújúlẹ̀ fáwọn pé kí a mọ́ṣáláyì kópa níbi ṣàlàyé ọ̀rọ̀ náà ìyànnà ọ̀rọ̀ náà láti lè kó ìrújúlẹ̀ fún àwọn èèyàn so ọ̀pọ̀lọpọ̀ àwọn àtẹ̀jíṣẹ́ òun náà ni ó wọlé sọ́dọ̀ mi so nígbàtí èmi náà rí ọ̀rọ̀ yẹn bóyá kí n sọ pé mo rí ní ìjẹta nítorí ìjẹta náà ni ọ̀rọ̀ yẹn jáde tí í ṣe ọjọ́ júmà tí í ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù February tí a wà yìí tí ó jẹ́ ọjọ́ ìgbókù ọ̀la ìgbó gbogbogbò tó jẹ́ ìgbò tí wọ́n fi yan ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn ilé ìgbìmọ̀ asòfin àgbà àti àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí ìjọba ti ṣáájú kéde wípé yóò wáyé ní ọjọ́ asabt ọjọ́ saturday tí ṣe ọjọ́ kẹrìndínlógún on sixteenth sixteenth of february two thousand and nineteen tá a wáyé ọjọ́ kẹrìndínlógún oṣù february oṣù kejì ọdún tí a wáyé òun náà níjọba ti ṣáájú sọ wípé ìbò yóò wáyé tẹ́lẹ̀ ṣùgbọ́n qadara Allah wa ma sha'a so a nǹkan yìí kò padà lè wáyé mọ́ lábẹ́ ìpèwọ́ ọlọ́run Allah subhanahu so àmọ́ síwájú kí wọ́n tó sùn gbogbo wa là ń retí so ní ẹni tí ó sọ̀rọ̀ yìí fi lu àǹfààní ọjọ́ ìdìbò kù ọ̀la yẹn ó jẹ́ ọjọ́ tí ẹni iná máa ń fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn nípa usulul fiqh so ẹni wá fi eléyìí parí ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ yẹn so nípa kí ló yẹ kí àwọn èèyàn mú dání lórí ìdìbò tí yóò wáyé ní ọjọ́ kejì ọjọ́ tí ìdánilẹ́kọ̀ọ́ yìí wáyé yìí náà so ọ̀rọ̀ yìí àwọn èèyàn fọn káàkiri lórí social media so tí èmi náà sì ìgbà tí mo rí ká so mo bèrè fún ọ́díò ọ̀rọ̀ yẹn gan so eléyìí tí ó wà recorded mo dẹ̀ gbọ́ so ìgbà tí mo gbọ́ mo rí wípé kódà àwọn àlékún kọ̀ọ̀kan tó ń bẹ nínú ọ́díò yẹn tí ò sí nínú nǹkan tí àwọn tí wọ́n translate ọ̀rọ̀ yẹn tí wọ́n dẹ̀ kọ tí wọ́n fọn káàkiri tí ò sí nínú nǹkan tí wọ́n kọ síbẹ̀ nǹkan tó fà á tí mo fi bèrè ẹ̀ so náà ni wípé àwọn èèyàn so wọn a máa gbé àwọn ọ̀rọ̀ káàkiri nígbà míì tí ò ní rí bẹ́ẹ̀ so a ò dẹ̀ nífẹ̀ẹ́ máa sọ̀rọ̀ lórí nǹkan tí èèyàn ó padà máa sọ pé n tó ń sọ ni à ń sọ so tí wọn mọ wákàtí dábàá wa tó mọ̀ pé wá ní òpùrọ́ so nítorí ẹ̀ a máa ń bùkátà wípé ká gbọ́ ohun ẹni tí ó sọ̀rọ̀ gangan so kí a lè bá fi ìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ ǹjẹ́ ni ẹ sọ àbí sọ nítorí ẹ̀ mo fi béèrè lọ́wọ́ àwọn tí wọ́n sẹ́ǹdì ọ̀rọ̀ yẹn sí pé kán bá mi wá eléyìí tó jẹ́ ohun gangan tèmi náà fi ti ara mi gbọ́ nǹkan tí olùbánisọ̀rọ̀ yẹn tí wọ́n sọ nínú ọ̀rọ̀ náà so alhamdulillah ìkànnà àwọn ọmọ ya padà sẹ́ndẹ̀ sí mo dẹ̀ so mo wá ní àwọn ta'liqat àwọn àsọlé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí olùbánisọ̀rọ̀ yìí tí ẹni yìí sọ tí wọ́n dẹ̀ fọ́n káàkiri láwùjọ wa náà nínú ọ̀rọ̀ yẹn àwọn tàhàdíyà ti wà ń bẹ̀ àwọn ìpèníjà kọ̀ọ̀kan wà nínú àwọn ọ̀rọ̀ yẹn eré tó jẹ́ sí pé kò ní bá a mu kí àwọn ìpèníjà yẹn kó kàn lọ bẹ́ẹ̀ kí èsì má wà lórí ẹ̀ nítorí pé yóò máa àjọ bí ẹni wípé nǹkan tẹ́ni yẹn sọ nǹkan tó ráìtì ni nítorí pé ìpèníjà wà ń bẹ̀ kò dẹ̀ sẹ́ni tó fèsì lórí ìpèníjà yẹn so tí èèyàn bá dẹ̀ ti fèsì lórí àwọn ìpèníjà yẹn nǹkan tó túmọ̀ sí náà ni pé a jẹ́ sí pé ẹ̀ ní ẹ̀rí lórí àwọn ìpèníjà tí wọ́n jù síta sí ọ̀dọ̀ yín so àwọn èèyàn máa wò pé àṣẹ bí wọ́n ti fún yín nípe níjà pé kẹ́ mú àwọn àfáà tí kẹ́ mú ibi táwọn àfáà yìí ti sẹ́rí padà níbi àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ṣé bọ́n ti ní kẹ́ mú wá ẹ̀rí mú wá so so ajẹ́ sí pé ìrọ̀lẹ̀ ń pa nìyẹn so àwọn ìpèníjà yìí ló sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn kí èèyàn má dákẹ́ lórí àwọn ọ̀rọ̀ yẹn àtàwọn ọ̀rọ̀ míì tó jáde ńbẹ̀ tó jẹ́ àwọn àwọn ittihamat allegations àwọn ìfi ẹ̀sùn kan ni pàápàá jùlọ ìfi ẹ̀sùn ìparọ́ mọ́ àwọn olùmọ̀ ìfikanni wípé àwọn tó bá sọ pé àwọn àwọn àfáà yìí wọ́n padà ṣẹ́rí padà lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ó tọ́ka lọ dìbò pé àwọn yẹn wọ́n ń parọ́ mọ́ àwọn àfáà ni sòkódà olùbánisọ̀rọ̀ yìí sọ wípé àwọn fìtí alágbọ̀ pé àwọn apá kan èèyàn yakribuna lil ulama wọ́n ń parọ́ mọ́ àwọn olùmọ̀ pé wọ́n ṣẹ́rí padà lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn so eléyìí báyìí náà rí ẹ̀sùn ńláńlá ni tí kò ní dáa kéèyàn dákẹ́ lórí ẹ̀sùn yìí ẹlẹ́kẹta nínú àwọn anukọ́t àwọn kókó tí ó jáde nínú ọ̀rọ̀ yẹn tí ó jẹ́ ọ̀rọ̀ yẹn kéèyàn fèsì lé lórí òun náà ni ọ̀rọ̀ tí olùbánisọ̀rọ̀ yẹn sọ nínú ọ̀rọ̀ yẹn wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ ni jumhurul ulama wa julluhum wa aktharuhum ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn olùmọ̀ ló lọ síbi wípé ẹ̀tọ́ ni kí a bá wọn kópa níbi ìdìbò kódà ẹni tó tàkọ́ wálà so ẹni tún tún gbàgbére so so to speak lórí ọ̀rọ̀ yẹn wípé bal yakadu an yakuna ijma'a bal yakadu an yakuna ijma'a pé kódà ibi tí àwọn olùmọ̀ pọ̀ dé lórí pé ẹ̀tọ́ ni kéèyàn lọ dìbò gan kéèyàn kópa ń gan ọfẹ́ lè jẹ́ sí wípé ìpanupọ̀ gun àwọn àfààní pé ibi tí wọ́n pọ̀ dé ọfẹ́ lè di ìjìmá tí wọ́n ní padà fi rinlẹ̀ pé lóòótọ́ àwọn tó yapa wà tí wọn ò tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ lọ lórí ìjẹ́tọ̀ pé ká lọ kópa níbi ìdìbò ṣùgbọ́n òǹkà wọn kéré gan òǹkà wọn kéré tó pé àwọn àfáà tí wọ́n pọ̀ jù lọ tí wọ́n fẹ́ lè di ìjìmá òun ni wọ́n lọ síbi pé nǹkan ìtọ́ so ìgbà tẹ́ni yóò wá máa ka wọn tí àwọn àfáà tí wọ́n pọ̀ yìí wọ́n rí òǹkà náà pọ̀ wọ́n rí òǹkà náà kà tó nǹkan ó jẹ́ ní tí ó yani lẹ́nu so mo wá wò pé báyà nǹkan tó kó ìtànjẹ bá olùbánisọ̀rọ̀ yìí òun náà ni majmari fiqh islami pé báyà àwọn àfáà tó wà ń bẹ̀ yìí ṣe àfáà díẹ̀ ṣùgbọ́n yá òǹkà àwọn àfa Majma' al-Fiqh al-Islami lẹ́ni yóò rò papọ̀ pẹ̀lú àwọn àfa mẹ́ta péré tí wọ́n kà tí wọ́n jẹ́ afrod tí wọ́n jẹ́ ọlọ́dàáni nínú àwọn àfa tí ẹni fi sẹ̀rí wípé wọ́n lọ síbi ìjẹ́tọ̀ kí á dìbò nínú àwọn àfa tí wọ́n kà tí wọ́n jẹ́ ọlọ́dàáni òun náà ni Ash-Sheikh al Nasiruddin Muhammad Nasiruddin al-Albani Nasiruddin al Allahu yarhamuh والشيخ العلامة الوالد محمد عبد الله بن عبد العزيز بن باز رحمه الله تعالى والشيخ العلامة الوالد محمد بن صالح العثيمين àmẹ́jẹ̀ta yìí náà ni olùbánisọ̀rọ̀ ìkà nínú àwọn àfá ọlọ́dani tí wọ́n sọ̀rọ̀ nípa ìjẹ́tọ̀ pé kí a kópa nínú ìdìbò so ẹni àwọn kẹrin tí olùbánisọ̀rọ̀ yìí kà kún wọn òun náà ni majma'ul fiqh islami òun ni mo ṣe wá rò pé bóyá majma'ul fiqh islami bóyá ni ẹni yìí rò papọ̀ pẹ̀lú àwọn ọlọ́dún mẹ́ta yìí tí ẹni fi ròyìn pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ ni wọ́n lọ síbi ẹ̀tọ́ kálọ̀ dìgbò tó nítorí pé majma'ul fiqh islami kìí ṣe àfẹ́yọ kan lọ́wọ́ ń bẹ̀ so kìí ṣe àfẹ́yọ lọ́wọ́ ń bẹ̀ so ẹni wá bóyá làwọn rò papọ̀ tán fi rò pé kódà jùmhur àwọn àfáà ló sọ bẹ́ẹ̀ so ọ̀rọ̀ yìí àṣìṣe gbà ní mo fi pè ní àtàtọ́wúlù àtàtọ́wúlù ọ̀rọ̀ ìgbàgbèrè ọ̀rọ̀ ni so iye báyìí sí a ò ní karú àwọn òǹkà yìí káwá sọ wípé àwọn jùmhur nìyẹn so iye báyìí sí nítorí pé a bèèrè wípé kí ni bobit tá a mọ́ fi ma qillatul ulama aw kathratihim hmm? ما هو الضابط لمعرفة قلة العلماء أو كثرتهم أو لمعرفة قلة عدد العلماء أو كثرتهم أو كثرة عددهم كني مجمو májẹ̀mú tí a máa fi ma pípọ̀ àwọn àfáà àdí kékeré wọn nítorí pé eléyìí tá a lè pè ní jumhurul ulama ni wọ́n lọ síbi pé nǹkan yìí ò tí ó jẹ́ sí pé inshallah karim màá padà mú ẹnu bà àwọn orúkọ wọn láìpẹ́ jẹ Johnson kódà àwọn àfáà tí olùbánisọ̀rọ̀ yìí gan kà fúnra ara wọn so àwọn àbá yìí gan wà nínú àwọn tán sọ pé nǹkan yóò tọ̀ so wọ́n sọ pé kò tọ̀ màá dẹ̀ ka àwọn fàtàwà wọn fún yín sọ pé ìyín nítorí ẹ̀gbẹ́ mo fi fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí nítorí pé ẹni yìí sọ wípé àwọn àfáà yóò tààrọ̀ já lórí wọn ṣẹ́rí padà lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ náà ni wọ́n kú lé lórí wọn ò ṣẹ́rí padà lórí ẹni tó bá sọ pé wọ́n ṣẹ́rí padà pé ọ̀rọ̀ nípa ẹ sọ fún ẹni ẹ kó mú ibi tí wọ́n padà wá. òun gẹ́gẹ́ ni ó fa ìjókòó yìí so nítorí ẹ̀rí màá gbìyànjú àti ìyànnà náà àwọn ọ̀rọ̀ tí ẹni yìí sọ pé aslan gan tẹ́lẹ̀ gan nípìnlẹ̀ gan àwọn àfáà yóò sọ pé tọ́ kéèyàn lọ dìbò sóyè so máa dẹ̀ ka àwọn ọ̀rọ̀ wọn fún yín tẹ́yìn ló gbọ́ so yé báyìí ó wá ṣeé ṣe kí n mọ́ lè ka gbogbo wọn tán níjòkó ẹ̀kan tí a wà yìí nítorí pé èmi fẹ́ dá ẹ̀yin olùgbọ́ mi ní agara so nítorí pé sẹ́mọ̀ wípé láti mọ nǹkan òun ló le láti wo kò le so láàrin ìṣẹ́jú márùn-ún yẹn lè wo nǹkan pé kò sí nǹkan kan kò sáfà tó sọ kẹ́lì kan ẹ̀rí pé gbogbo ọ̀rọ̀ tí ẹni yìí sọ kò fẹ́ jẹ́ ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́fà lọ bẹ̀t ẹ̀rí pé ẹni yóò mẹ́rin kankan kò fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ kankan ju pé gbogbo àwọn àfà sheikh al-albani sheikh ibn femin sheikh bin baz àti majmu' fiqh al-islami wọ́n lọ síbi wípé nǹkan yẹn tọ́ bóò ni wọ́n ṣe ibo náà ti lọ síbẹ̀ bóò ni wọ́n ṣe sọ ẹni yóò ká fún wa tó yé sàǹpé gbogbo orú ọ̀rọ̀ yẹn ò ṣòro sọ láàrin ìṣẹ́jú méjì mẹ́ta pé àwọn àfà báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí àwọn àfà báyìí wọ́n lọ síbi wọ́n lọ síbi tí ì bá kà fún yín kò ní gbàsìkò soye ṣùgbọ́n mi tèmi fẹ́ ka ọ̀rọ̀ wọn fún yín nísìnyí tèmi ò ní sọ kàn sọ fún yín lẹ́nu lásán àfi kí n ka ọ̀rọ̀ wọn fún yín sànkú yọ gbàsìkò tèmi díẹ̀ so nítorí ẹ̀ so ó lè máa rọ̀ mí lọ́rùn láti ṣe ìhátọ̀ láti rọ kíka gbogbo tí àwọn olùmọ̀ yìí sọ níjókòó ẹ̀kan yìí so nítorí pé ìyìn nífẹ́ kó jágùn tí ó wá sú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìbánisọ̀rọ̀ máa fẹ́ káwọn èèyàn gbọ́ yé ni afẹ́ kí ẹ gbọ́ yé àdẹ́fẹ́kẹ́ sàǹfààní pẹ̀lú ẹ̀ ni so máa máa ṣe nílé tí òfin ní sú yín láti gbọ́ so tó bá gbà mí bí ìjókòó bíi méjì mẹ́ta so inshallah karim máa gbìyànjú bẹ́ẹ̀ máa dẹ̀ gbìyànjú kí ìjókòó yẹn kí ó má jágùn púpọ̀ jù báyìí lọ tí kò fi ní sú láti gbọ́. náà mo sọ̀rọ̀ kan wípé àwọn olùmọ̀ tí wọ́n lọ síbi wípé ká má dìgbò ká má ṣàrọ́kà ká má kópa níbi ìdìgbò àwọn gan ni wọ́n pọ̀ jù so ti yé báyìí sìn so kódà mo tún mẹ́nuba wípé ẹni tí àwọn olùmọ̀ ọlọ́dàn ẹni tí àti àwọn àgbáríjọpọ̀ olùmọ̀ tí olùbánisọ̀rọ̀ yìí kà àwọn gan fúnra wọn ò lọ síbi tí olùbánisọ̀rọ̀ yìí tí ó lọ ní tí wọ́n sì ń sọ kọ́ ni ó sọ nǹkan ni olùbánisọ̀rọ̀ yìí sọ màá dẹ̀ ka àwọn ọ̀rọ̀ wọn fún wa tí a lè gbọ́ yé dáadáa. so alákọ̀ọ́kọ́ àwọn alájínẹ́tù da'ima lilbuhuthi al-ilmiyya wal-iftah nínú àwọn tí wọ́n lọ síbi pé kò tọ́ ká bá wọn kópa ńbẹ̀ ni. màá kọ̀rọ̀ wọn fún wa inshallah karim eléyìí báyìí nínú fatuwa wọn tí wọ́n ṣe tahta ri'asati sheikh alwalid alama abdulaziz bin abdullah bin baz lábẹ́ adarí lábẹ́ ìjẹ́ adarí sheikh abdulaziz bin baz bin abdulaziz bin abdullah bin abdulaziz bin baz rahimallahu ta'ala lábẹ́ ìjádari wọn náà ti fatuwa ìgbà tí sheikh bin baz ń jẹ́ olórí fún àwọn alájẹ́tù dáímà ìgbà yẹn ni wọ́n ṣe fatuwa yẹn so eléyìí báyìí máa padà mẹ́nu bá inshallah kerim tí gbogbo àná tí a gbọ́ so nínú àwọn olùmọ̀ tí wọ́n tún sọ̀rọ̀ lórí pé nǹkan yóò tọ́ kálíbà wọn pé nǹkan tí ẹni yìí sọ wípé kéèké díẹ̀ nínú àwọn olùmọ̀ ni wọ́n yapa pé jùmhúrù nínú àwọn olùmọ̀ náà sọ wípé nǹkan yìí tọ́ so ti yé pé kódà ó fẹ́ jẹ́ ìjìmá mo kọ́kọ́ fẹ́ kó ọ̀rọ̀ yẹn dànù ná pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ nínú àwọn tó sọ̀rọ̀ yìí pé kò tọ́kìyàn kópa nínú nǹkan yìí onáni fagatu sheikh al-imam al-muhaddith al-albani rahimallahu ta'ala àwọn náà sọ bẹ́ẹ̀ ṣẹ́rá àwọn tí mo àwọn lajnatu daima tí mo sọ lẹ́ẹ̀kan yẹn so mo ní sheikh abdulaziz bin abdullahi bin baz ah, sheikh abdulaziz bin abdullahi bin baz àwọn ni wọ́n jẹ́ olórí wọn nígbà tí wọ́n fi ṣe fatwa yìí ẹni tó jẹ́ naibu ra'is nígbà yẹn onáni abdulrazak afifi sheikh abdulrazak afifi àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ náà ó náà ni abdullahi qa'id àti abdullahi ghadayan so àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n panupọ̀ sí fatuwa yìí lábẹ́ al-lajnatu da'ima lil-buhuth al-ilmiyya wal-iftah mo ti ka sheikh al-albani rahimahullahu ta'ala nínú àwọn afá tí wọ́n sọ̀rọ̀ nípa pé nǹkan yóò tọ́ màá nọ̀rọ̀ wọn wá ọ̀sẹ̀ ń pàfà yìí náà wà nù àfá tí sheikh al wà nù àwọn afá tí olùbánisọ̀rọ̀ yìí kà wípé wọ́n ní ó tọ́ kéèyàn ṣe kéèyàn dìgbò kéèyàn kópa níbi ìdìgbò yọ̀wọ́ àmọ́ ìyàwó yẹn lẹ́nu pé bó ló ṣe rí bẹ́ẹ̀ ẹnìkan ní ṣèkì sọ wípé ó wà náà àwọn tó sọ pé ó tọ́ ẹnìkan tún ní ó wà náà àwọn tó sọ pé kò tọ́ bó wà láyé fẹ́ ṣe so yóò padà clear sí wa inshallah karim wípé nǹkan tí wọ́n ń sọ nípa Sheikh al ìkọ́ni Sheikh al so nǹkan tó ń sọ nípa Sheikh Salih Al-Uthaymeen nǹkan ni Sheikh Salih al ah, Abdulaziz bin Abdullah bin Baz náà kọ́ ń sọ so bákan náà majma'ul fiqh islami gana ní táwọn náà ń sọ kọ́ yẹn kò sẹ́nìkan tó sọ aljawazu mutlaqan ẹyẹ bí ẹni tí ń sọ yìí torí tẹ́ bá lọ gbọ́ sọ̀tíyà yìí ọ́díò tí mo sọ kí mo gbọ́ yìí bíi six minutes plus yìí ìṣẹ́jú mẹ́fà lé díẹ̀ yìí nǹkan tẹ́ni sọ ni pé àwọn àfá yìí lọ síbi wípé almusharaka ká kópa níbi ìdìbò jaiza ní tó ni so ẹni kan mú ìdájọ́ jawaz yẹn wá ìdájọ́ ẹ̀tọ́ rẹ̀ yẹn wá mutlaqan láì ṣe pé bóyá àwọn afáyé tiẹ̀ fi àwọn mọ́jẹ̀mú kàkà sí tó ti bá yín sìn so tó yẹ pé màá padà ṣàlàyé àti mọ́jẹ̀mú tán fi sí yẹn náà àti tọ̀rọ̀ jùlọ àti eré sísẹ́rí padà àwọn afáyé gan gbogbo ẹni máa padà ṣàlàyé inshallah karim so nínú àwọn àfa àgbà tí wọ́n sọ pé kò tọ́ kíyàn sí bẹ́ẹ̀ ẹ máa kanú àwọn tí mo ti ń kà báyìí o so ẹni náà máa kà wọ́n o so Muqbil bin Hadi al-Wadi'i ta'ala آه، العلامة الوالد المحدث آه، مقبل بن هادي الوادعي أو أنا وصرورا بني شيخ إسماعيل العلامة إسماعيل بن إبراهيم أو أنا صرورا بني الشيخ العلامة عبد المجيد بن محمود علي الريمي أنا صرورا عبد الله شيخ الشيخ عبد الله محمد أو أنا صرورا سو الشيخ عبد العزيز بن يحيى البرعي البرعي أو أونا صرورا so bẹ́ẹ̀ ni asheikh alwalid muhammad bin abdul wahab alwasabi àwọn náà wọ́n sọ pé kò tọ́ kí èèyàn bá wọn kópa níbi ìdìbò bẹ́ẹ̀ ni asheikh muhammad abdullah alimam imam àti asheikh hussein imar mahfuz àwọn tí mo kà yí ẹ̀yin náà ka yòǹkà wọn kún àwọn tí mo ti kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àwọn afáàyí nínú àwọn tó sọ pé kò tọ́ kí èèyàn kópa níbi ìdìbò ni so mo ti ka ayin tí ka fagatu sheikh al-allamatu al-faqih muhammad muhammad bin salih al-uthaymeen àwọn náà wà nínú àwọn tí wọ́n lè yàn gbọ́dọ̀ kópa níbi ìdìbò so yé tí máa sì padà mú ọ̀rọ̀ tí wọ́n náà wá nítorí pé ọ̀rọ̀ wọn tiẹ̀ wà nínú ọ̀rọ̀ tí ẹni igẹ́ fi ń sẹ̀rí lórí pé àwọn afá yìí sọ ipò tọ́ kí yẹn lọ bá wọn kópa níbi ìdìbò náà wọn sọ bẹ́ẹ̀ ọ̀tọ̀ nìkan tán sọ nínú àwọn tó sọ bẹ́ẹ̀ wípé kò tọ́ kí wọn kópa níbi ìdìbò òun náà ní fagatu sheikh al-allamatu muhammad bin aman al-jami rahmanallahu ta'ala àwọn náà sọ pé kò tọ́ kéèyàn bá wọn kópa níbi ìdìbò so bẹ́ẹ̀ ni fadatu sheikh alalamatu muhaddith muqbil bin hadi alwadi'i mo ti ṣàlàyé ìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn afá tí wọ́n tún sọ̀rọ̀ nípa rẹ̀ ó náà ni ma'ali sheikh alalama sheikh salih alfawzan hafizallahu ta'ala àwọn náà sọ wípé kò tọ́ ká bá wọn kópa níbi ìdìbò bákan náà afáwa nínú àwọn àgbàfà àtọ́tọ́ sọ bẹ́ẹ̀ wọn ni aṣẹ́kù alámatu abdulmuhsin al-abbad hafizahullahu ta'ala so almuhadith náà ni bàbá wa yìí náà so àwọn náà sọ wípé kò tọ́ kíyàn bá wọn kópa níbi ìdìgbò táyé bá gbà mí gbogbo wọn ni màá kà pátápátá kẹ́ gbọ́ àwọn fatawa wọn báyìí ni fadlatu sheikh alwalid almuhadith ahmed yahya annajmi rahimahullahu ta'ala àwọn náà sọ wípé kò tọ́ kíyàn wọn kópa níbi ìdìgbò bẹ́ẹ̀ ni bàbá wa al-allama bàbá wa fadlatu sheikh al-allama al-faqih zayd bin muhammad al-madkhali hafizallahu ta'ala àwọn náà sọ pé kò tọ́ kéèyàn bá wọn kópa níbi ìdìbò bẹ́ẹ̀ ni bàbá wa yìí náà bàbá wa dáadáa ni fadlatu sheikh al-allama rabi'u bin hadi al-madkhali rahimahullahu ta'ala so àwọn náà wọ́n sọ wípé kò tọ́ kíyàn bá wọn kópa níbi ìdìbò bẹ́ẹ̀ ni bàbá wa dáadáa nì náà bàbá wa dáadáa nì العلامة الشيخ عبد العزيز آل الشيخ حفظه الله تعالى أمونا لو سيبيكي كتوكين يبان كوكاني بيديبو بين فضلة الشيخ صالح بن سعد السحيمي حفظه الله تعالى أمونا لو سيبيكي كتوكين يبان كوكاني بيديبو بين فضلة الشيخ عبد العزيز الراجحي حفظه الله تعالى أمونا لو سيبيكي كتوكين يبان كوكاني بيديبو bẹ́ẹ̀ ni bàbá wa fadatu sheikh abdulsalam bun barjas rahimallahu ta'ala àwọn náà kópa àwọn náà lọ síbi pé kò tọ́ kí yẹn bá wọn kópa níbi ìdìbò bẹ́ẹ̀ ni fadatu sheikh salim bun eid alhilali hafizallahu ta'ala àwọn náà lọ síbi pé kò tọ́ kí yẹn bá wọn kópa níbi ìdìbò bẹ́ẹ̀ ni fadatu sheikh fadatu dáadáa ni فضلت الشيخ عبد الله بن صفيت الظفيري حفظ الله تعالى àwọn náà sọ pé kò tọ́ kíyàn bá wọn kópa níbi ìdìgbò àwọn àfáà tí mo kà yìí kìí sọ àwọn nìkan nínú àwọn tí wọ́n jẹ́ àfáà lágbàáyé tó ń sọ wípé kò tọ́ kíyàn bá wọn kópa níbi ìdìgbò kódà àfáà wa dáadáa ni fadatu sheikh samir bin said asalafi al-athari al àwọn náà wọ́n lọ síbi pé kò dáa kò tọ́ kí n bá wọn kópa níbi ìdìbò bẹ́ẹ̀ ni fadatu sheikh alwalid al-allama sa'id uh, muhammad bin sa'id arslan hafidha allah ta'ala àwọn náà lọ síbi pé kò tọ́ kí n bá wọn kópa níbi ìdìbò bẹ́ẹ̀ ni fadatu sheikh jamal bin farihan al-harithi hafidha ta'ala àwọn náà lọ síbi pé kò tọ́ kí n bá wọn kópa níbi ìdìbò díẹ̀ ni mo kà tí n bá ní kí n máa kà lọ bẹ́ẹ̀ kí n kà máa kà lọ kí n kà máa kà lọ uh, honestly speaking bí ṣe máa kà lọ nìyẹn so ṣùgbọ́n kìí ṣe pé mo fẹ́ máa ka orúkọ wọn bá ṣe pọ̀ tó mo kàn fẹ́ mú wá fún yín kẹ́lẹ́ bá mọ̀ yín pé ẹ dákun ṣé àwọn àfáà yìí ni àwọn díẹ̀ sáwọn kódà kọ́ má kọjá ẹnu àwọn tí mo kà yìí tí mo tẹ́yìn náà ti gbọ́ yìí ṣé àwọn yìí lápè ní àwọn díẹ̀ so yí báyìí nísìn so tí wọ́n ya pa jùmhù so yí mo fi ń bèrè lẹ́ẹ̀kan pé kí ni má huwa ad-dabitu má huwa ad-dabitu àdádìhìm kí ni òfin májẹ̀mú táà fi ń mọ pípọ̀ àti kékeré àwọn àfà pé àwọn àfà kékeré lọ́lọ síbi nǹkan òǹkà kékeré lọ́lọ síbi nǹkan àti òǹkà púpọ̀ ni ẹ dákun pẹ̀lú àwọn nǹkan tí mo kà yìí sóǹkà yóò pọ̀ tó sóyé so nínú àwọn tí mo kà yìí náà ni olùbánisọ̀rọ̀ ti yọ bí àwọn mẹ́ta àbáwọn bíi mẹ́rin so tí àwọn mẹ́ta jẹ́ ọlọ́dàn ni tí ìkan jẹ́ ìgbìmọ̀ so ona ni asheikh alwalid alalama alalbani rahimahullah ta'ala asheikh alwalid alalama abdulaziz bin abdullah bin baz rahimahullah ta'ala alwalid alalama asheikh alfaqih muhammad bin salih alufemi àti majma olùfiqi islami àwọn tí mo kà yìí mẹ́ta jọ lọ́dún níbẹ̀ àwọn ẹyọkan jẹ́ àgbáríjọpọ̀ àwọn olùmọ̀ ìgbìmọ̀ àwọn olùmọ̀ ńlẹ ní ìkójọ tó pè ní jùmùhó torí pé nínú inú ìbánisọ̀rọ̀ yẹn ẹni yóò mẹ́sàn jù báyẹn lọ ẹwà àwọn tèmi ti mẹ́sàn ẹwà àwọn tèmi ti kódà mo tún kó gbogbo àwọn ilé ìpapọ̀ mọ́ wọn. so yóò mọ̀ yà wá lẹ́nu pé ó ṣe bó lọ̀rọ̀ iṣẹ́ rí báyìí ó ṣe jẹ́ sí pé àwọn tí ẹni sọ yìí pé wọ́n lọ síbi kínní náà lẹ́yìn náà tún sọ pé wọ́n lọ síbẹ̀ gbogbo ẹ̀ yóò padà kẹ́yà kerim tí wọ́n bẹ̀rẹ̀ sí máa mú àwọn àlàyé wa lórí ẹ̀ mo kọ́kọ́ fi yẹn mo fún ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ lórí pé jumhurul ulama jullul ulama aktharul ulama so àwọn zahabu lil jawaz so pé wọ́n lọ síbi pé nǹkan tọ́tọ́ ni ká máa bá wọn kópa ká máa bá wọn dìbò ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí kò correct ni so eléyìí báyìí ni èsì lórí ọ̀rọ̀ yẹn naam so ẹlẹ́ẹ̀kejì inú àwọn ọ̀rọ̀ tí màá tún sáré yanjú kí n tó lọ síbi tí ọ̀rọ̀ ti pọ̀ dáadáa tọ́rọ̀ sì ti ní kì mí so ó ní wípé ìjẹ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìdìgbò àbí àbọ̀rọ̀ kádìgbò àbí ká má dìgbò yìí ṣé masalatun ijtihadiyya ni nítorí nǹkan tí ẹni yìí tún sọ olùbánisọ̀rọ̀ yìí tún sọ nínú ọ̀rọ̀ yẹn ni pé so ọ̀rọ̀ yìí dẹ̀rí masalatun ijtihadiyya ni tó jẹ́ sí wípé àwòye sí maslaha àti mafsada lórí ọ̀rọ̀ yẹn tó ti yé báyìí sìn pé masala ijtihadiyya ni tó yẹ pé àwọn àfáà ṣe ìgbìyànjú lórí ẹ̀ tó yé báyìí sìn so masalatun ijtihadiyya òun náà ni masala tó yẹ pé kò sí ẹ̀rí kan tí ó wá pàtó lórí wípé lórí ìjẹ́tọ̀ rẹ̀ àbí ìjẹ́wọ́ rẹ̀ àwọn olùmọ́ká gbìyànjú láti wòye sí àwọn ẹ̀rí kọ̀ọ̀kan ni wọ́n fi sọ yí pé eléyìí báyìí ó tọ́ àbí kò tọ́ so yí so wọ́n wòye sí àwọn ẹ̀rí kọ̀ọ̀kan ni náà nítorí ẹ̀ mo fẹ́ gbìyànjú kí n kà fún yín kí ni ìgbà tí wọ́n bi wọ́n bí ìbéèrè yìí síwájú ìkànnà àwọn àgbàfà olùmọ̀ tí ẹnu ti ba orúkọ wọn síwájú lórí ọ̀rọ̀ wípé ṣé ìdìgbò yìí ṣé masalatun ijtihadiyya ni ṣé ọ̀rọ̀ tí ó jẹ́ sí pé àwọn olùmọ̀ wọ́n gbìyànjú lórí ẹ̀ ni àbí ọ̀rọ̀ tí kò kí ń ṣe ọ̀rọ̀ ìgbìyànjú tó jẹ́ sí pé ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ tí wọ́n tí tí ó yẹ kí wọ́n ṣe gbìyànjú àbí tí kò kí ń sọ̀rọ̀ gbìyànjú ni tí wọ́n bí sheikh al-allama rabi' ibn hadi al-madkhali hafizallahu ta'ala wọ́n bi wọ́n léèrè nípa ọ̀rọ̀ yìí so nǹkan tí wọ́n sọ ni pé kò kí ń ṣe ọ̀rọ̀ ijtihad ọ̀rọ̀ àdìgbò àti àdìgbò wọ́n ní kò kí ń ṣe masalatun ijtihadiyya wọ́n ní kò kí ń ṣe ọ̀rọ̀ ijtihad tí ó ti bá yín sìn pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ aburú ni tó yẹ sí pé àwọn nùsùsù wá lórí ìjáború ẹ̀ tí ó ti bá yín sìn sọ pé kí a má gbìyànjú àti gbé sí ọ̀rọ̀ ijtihad bí ṣe wù kí ó kéré mà. naam eléyìí báyìí rèé eléyìí òun náà ni ọ̀rọ̀ tí sheikh al-allama al-walid rabi'u bin hadi al-madkhali hafizallahu ta'ala tí wọ́n fi ṣe dáhùn lórí ọ̀rọ̀ yẹn nígbà tí wọ́n bí wọ́n léèrè wípé sí ọ̀rọ̀ ìgbìyànjú táwọn afá gbìyànjú lórí lórí ẹ̀ ni àbí kìí ṣe ọ̀rọ̀ gbìyànjú so kí ni a fẹ́ sọ lórí eléyìí báyìí. kí n ka ọ̀rọ̀ wọn fún yín òun náà ni mò ń gbìyànjú àti lábẹ́ ọ̀rọ̀ wọn tán ní qawluka gbàtán yẹn jọ́rọ̀ bọ̀ tán yanjú ọ̀rọ̀ bọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa al-intikhabat tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ dìbò so wọ́n yanjú ẹ̀ tí a bá lọ wo tíra kan tí wọ́n pe orúkọ tíra yẹn ní fatawa ulama'i thiqat fi hukm al-musharakati fi al-intikhabat so tá bá wo page fifty nine nínú tíra yìí láti rí fatwa fadilati sheikh al-allama ربيع بن ابن هادي المدخلي فتوى فضلة الشيخ العلامة ربيع بن ربيع بن ربيع بن ابن هادي المدخلي حفظه الله تعالى بلاتي بلاتي في 59 so tẹ́lá wá débi tó ti ń sọ̀rọ̀ ní tó ti ń bọ̀rọ̀ yẹn lọ ìgbà tí ọ̀rọ̀ yẹn dé page 64 nínú tíra yẹn wọ́n ní qawluka amma al-intikhabat fa mas'alatun ijtihadiyya pé àgbólóhùn rẹ̀ tó sọ wípé ẹ̀rí ọ̀rọ̀ dìbò ọ̀rọ̀ tó yẹ káwọn olùmọ̀ sì gbìyànjú lórí ẹ̀ ni أقول شيخ شيقي مسألة الانتخابات لا يجوز أن يقال إنها مسألة اجتهادية wọ́n ní ọ̀rọ̀ ìdìbò kò tọ́ka sọ yí pé ọ̀rọ̀ gbìyànjú lásán ni táwọn olùmọ̀ gbìyànjú balhiya min masail ad-dalal balhiya min masail ad-dalal bóyá ní wípé nínú àwọn ọ̀rọ̀ tí ọjọ́ ọ̀rọ̀ àná ni wa ihda rakaizi demokratiya al-kafira ó sì jẹ́ ìkan nínú àwọn nǹkan tí democracy òfin democracy òfin kèfèrí yẹn tó gbára lé ẹ lè yọ ọ̀rọ̀ intikhabat kúrò ní ọ̀rọ̀ democracy kódà òun ni èyàn fi ń ṣe ikhtiyar la fi ń ṣe la fi ń yan olórí nínú nínú democracy láì sí ìdìbò kò sí kàtàkùn democracy nìyẹn nítorí pé hukmu shaabi li shaabi la pè so government of the people by the people and for the people òun la pè so àwọn people ni ó ṣe kí ni ni ó elect àwọn tí ó lọ máa ṣèjọba lé wọn lórí tán bá ti lè elect wọn a jẹ́ sí pé àwọn náà ni wọ́n ṣe kí ni àwọn náà ń darí nìyẹn pé torí pé àwa la yàn yín pé òfin tá a bá yọnu sí òun náà ní kẹ́yìn lọ máa lò wọlé wa lórí so ìdìbò yẹn gangan lára ìhìdàrọ̀ká ìsì democratia ti kàtẹ́rọ̀ ni nínú àwọn nǹkan tí democracy gbára lé democracy kèfèrí tó gbára lé ni wa min ikhtira'i yahud wa nasara nínú àwọn nǹkan tí àwọn yahud àti nasara ti tán dẹ̀ gbé kalẹ̀ ní tí wọ́n hun ni wa qad dhamma rasulullah sallallahu alaihi wasallam mutaba'atahum ashadda dhammi nípa pàdé ni anabi sallallahu alaihi wasallam ti bẹnu àtẹ́lù ká máa tẹ̀lé àwọn yahud àti nasara ní ìbẹnu àtẹ́lù ní ìbú eléyìí tó ní agbára gidi gan anabi bú ìtẹ̀lé wọn gan فقال النبي صلى الله عليه وسلم سقي لا تتبعون سنن من كان قبلكم شبرا بشبر وذراع بذراع حتى لو لو سلكوا جحر ضب لسلكتموه أنا بني أو ما تليلا نعم تساجوين ني وان أتلوه سي أتلوه كان ني وان سي إبنو حتى لو سلكوا جحر ضب أنا بني دي بي بي تيو برو فوني دي توري يو برو tí wọ́n bá ń wọnú ihò aláǹgbá lọ ihò agilintí lọ lasalaktumuhu ẹ̀yin náà tẹ̀lé wọn wọbẹ̀ kunna ya rasulallah alyahud wa nasara a sọ̀hábí tó gba hadith wọ́n wá sọ pé ó láàsọ pé ìrìn òjíṣẹ́ ọlọ́run bá sí àwọn yahud àti nasara lọ gbà lérò qala faman adébìnrin tí ìbá tún àwọn tàwa ní tún wájẹ́ akhrajahu yóò fi sahihi bukhari alimam bukhari lọ gba hadith wa nínú sahihu wọn so hadith 3456 nínú sahih bukhari láti rí bẹ́ẹ̀ ni alimuslim alimam muslim na gbé wá nínú sahihu tí wọ́n náà hadith six thousand ah ibẹ̀ ni a ti rí hadith yìí so sheikh ń bọ̀rọ̀ wọn lọ wọ́n ní wa qala rasulillah sallallahu alayhi wa sallam amma ba'd fa inna khayra hadith kitabullah wa khayra huda huda muhammadin وشر الأمور محدثات وشر الأمور محدثاتها وكل محدثة وكل بدعة ضلالة حديث تاتي ما يناني أنا بالله dájúdájú eléyìí tó lóore jù nínú ọ̀rọ̀ náà ni tírà Ọlọ́run ọba wa khairul huda eléyìí tó sì lóore jù nínú mọ̀nà ọ̀nà ni huda muhammadin sallallahu alaihi wa sallam ìmọ̀nà nabi sallallahu ni hadith ni mujalladu ẹlẹ́kẹta hadith 371. hundred and seventy one so bẹ́ẹ̀ ni a rí alimami muslim náà gbé jáde nínú sahihu wọn ní hadith eight hundred and sixty seven so afa sheikh sheikh al ta'ala wọ́n tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ wọn so láti fi ìdí ẹ̀ wípé ọ̀rọ̀ al-intikhabat dìgbò so la yajuzu an yuqal innaha mas'alatun ijtihadiyya kò tọ́ ká sọ yìí pé ọ̀rọ̀ ìgbìyànjú ni táwọn afá ṣe gbìyànjú lórí ẹ̀ tó ti yé báyìí sìn bal ọ̀rọ̀ tí ó lágbára ni so wọ́n ní bal hiya min masail ad-dalal wa ihda raka'iz ad-demokratiyya al-kafira wa ihda raka'iz ad-demokratiyya al-kafira so inti sheikh al-walid rabi'u bin hadi al rahimahullahu ta'ala tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí lélẹ́yìí báyìí so pẹ̀lú àwọn ẹ̀rí tí ó ní kìmí tí wọ́n mú wá so yé tí mo ti ka bíi méjì nínú ẹ̀ wọ́n tún máa ẹ̀rí mi wá iná ni inú ẹ̀ ni wa innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira fa'alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin addu 'alayha bin nawajid wa iyyakum wa muhdathati al-umur fa inna kulla bid'atin dalalah so wọ́n mélé náà wá lórí eléyìí báyìí lórí ẹ̀rí wípé kìí sọ̀rọ̀ tá a sọ yìí pé ọ̀rọ̀ ijtihadiyya ni kìí sọ̀rọ̀ táwọn afáàṣẹ́ gbìyànjú lórí ẹ̀ bal fi masail ad-dalal so nínú àwọn ọ̀rọ̀ ànà ni tó yẹ kí a sá fún so pẹ̀lú eléyìí náà rí mo rò pé ọ̀rọ̀ tí ẹni yìí sọ wípé ọ̀rọ̀ àwọn olùmọ̀ àmì ọ̀rọ̀ ìdìbò ọ̀rọ̀ tó yẹ pé àwọn olùmọ̀ sì lórí ẹni so mo rò pé eléyìí náà eléyìí ti kó ọ̀rọ̀ yẹn dànù ó dẹ̀ ti jẹ́ èsì fún ọ̀rọ̀ yẹn lótìtọ́ àárínú àwọn olùmọ̀ tí wọ́n sọ nǹkan tí olùbánisọ̀rọ̀ yìí náà sọ wípé ọ̀rọ̀ ìdìbò masala tún ṣe àdíyà ni pé ọ̀rọ̀ gbìyànjú ni ṣùgbọ́n ọ̀rọ̀ tán sọ yẹn kò wọlé bẹ́ẹ̀ ni kò wọlé so ti ba yinsin so kìí ṣe mas'alatun kìí ṣe mas'alatun ijtihadiyya so ba yinsin bal mas'ala tí a ti nílànà sharia gbé kale, tí àwọn salaful umma tí wọ́n sì rìn lórí ẹ̀ ni so ti tó yẹ sí pé gbogbo àkígbà tí nǹkan yẹn bá ti ń ṣẹlẹ̀ a máa padà sí báwo ni àwọn salaful umma ṣe máa ń yan olórí báwo la ṣe ń yan olórí nínú islam tá a bá ti wá rí tá a ti gbé ìlànà kan wá tó yapa sí ìlànà islam yín táwọn ó gbàmú ni ti ìlànà islam àwa ní máa lọ́yẹn lọ́rùn ká máa wá sọ yín pé àwọn àfáà ṣe gbìyànjú lórí àwọn àfáà ṣe nùnùnù kìí sọ̀rọ̀ gbìyànjú ọ̀rọ̀ àánú ni táwọn Yahuda àti Nasara tí wọ́n gbé wá tí wọ́n dálẹ̀ láwùjọ wa ìjọba àwọn ni wọ́n hun àwọn ni wọ́n dẹ̀ ṣe kíni àwọn náà dẹ̀ ń dáàbò bò láwùjọ wa yìí ni so ọ̀rọ̀ tó yẹ kó ti nílànà ó dẹ̀ ti lẹ́rìí ó dẹ̀ ti ní bí a ṣe ń rìn pẹ̀lú ẹni bá a ṣe ń lò pẹ̀lú ẹni. inshallah karim tí bá bẹ̀rẹ̀ sí máa ka ọ̀rọ̀ Sheikh al-Allama al-Albani rahimahullah ta'ala ẹ̀rí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ẹ̀rí tí ó wà tó clear mbẹ́ tí n bá fẹ́ n bá fẹ́ mú wá fún yín níbi tí sheikh eh, ibn Uthaymin rahimahullah ta'ala ti ní tààrọ ju ètò àwọn náà ti sẹ́rí padà níbi ọ̀rọ̀ wọn ẹ̀ẹ́rì ilé náà tí ó wà clearly stated so tí bá yín sí táwọn náà ti sẹ́rí padà ẹ̀ẹ́rì pé táwọn náà fi ọ̀rìn ilẹ̀ báyìí so tí bá yín sí so àti àwọn afáàmì tí wọ́n tún mú wá so eléyìí jẹ́ kókó ẹlẹ́ẹ̀kejì tí mo kàn fẹ́ sáré kàmá sí nínú ọ̀rọ̀ yìí tí mo rí pé ó lè má gbà lásìkò pọ̀ kí n tó lọ síbi kókó ẹlẹ́ẹ̀kẹta náà kí ni kókó ẹlẹ́kẹta òun náà ni wípé àwọn olùmọ̀ tí wọ́n sọ wípé èèyàn lè kópa níbi ìdìbò nígbà tí àwọn conditions yìí nígbà táwọn májẹ̀mú yìí tí ó bá ti ṣẹlẹ̀ so ẹ ẹ ẹ gbọ́ kínní kan yé ẹ rí i pé mo sọ wípé kò sí kan nínú àwọn olùmọ̀ tó júlẹ̀ tó túlẹ̀ bí olùbánisọ̀rọ̀ ẹ̀ ṣe túlẹ̀ wípé ẹ ẹ wípé àlùmọ̀ṣárọ́kà kákópa níbi ìdìbò ó wà jáìzà ẹni tó bá fẹ́ jà míyàn pé ẹ̀wọ̀n júlẹ̀ báyẹn bẹ́ẹ̀ kọ́ ni sọ mo ní ọdún yẹn lọ́wọ́ tó bá fẹ́ gbọ́ tó ti báyìí sè má ṣe júlẹ̀ bọ́rọ̀ gidi nìyẹn kí n sì tó tó bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ yìí mo tó fún gbọ́ dáadáa tó dà kọ́ máa jẹ́ sí wípé torí pé mo mọ ṣàṣìyà ẹni tó sọ̀rọ̀ yìí tó ti báyìí sè so mo dẹ̀ mọ nǹkan tí ẹni lè padà máa sọ nígbà tó bá gbọ́ àrọ́dù ah, yìí tí ò tí ó máa wá da ọ̀rọ̀ rú àbí tí ó mọ̀ sọ pé bóyá wọ́n ń parọ́ àbí wọ́n ṣe kíníkan nítorí ẹ̀ mo máa ń mọ àwọn nǹkan tí mò ń sọ yìí àwọn nǹkan tó jẹ́ sí pé kì í ṣe pé bóyá mo rò pé àbí bóyá mo ti gbọ́ ọpẹ́ àbí bóyá mo ti gbọ́ ó ṣe díẹ̀ ni wọ́n á ń gbàgbé kọ́ mo ṣẹ̀ṣẹ̀ tún gbọ́ tán nísinsìnyí kí n tó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ so nǹkan tẹ́niyẹn sọ ni wípé musharaka wa jaiza so ẹni yóò tiẹ̀ fi gbogbo àwọn òǹdè táwọn afáyí fi sí síwájú kan tẹ̀ tó ní tààrọ́jú ẹ̀gẹ̀ kan tó ṣẹ́rí padà kún bí ọ̀rọ̀ yẹn àwọn òǹdè táwọn afá ibi sí ẹni yóò fi sí ọkàn sọ yí pé mùsàwákà o ká kópa níbi ìdìbò àwọn afá sọ pé wà jáìzà ní tí jùmùhúrù lọ ilẹ̀ amáyédẹ́wà lórí ẹni ẹ̀ sọkọ ọkọ sẹ́ni tó sọ báyẹn náà asùnà tó bá wá dàbí ọ̀rọ̀ ẹnikẹ́ni yìí mú wá àwọn fàtàwà àwọn afá tí ó gbára lé tí ó fi sọ yí wọ́n ní nǹkan yìí tọ́ bóyá kí wọ́n kà á sétí àwọn èèyàn bóyá bí wọ́n ṣe jùlẹ̀ bọ̀rọ̀ gidi làwọn afá jùlẹ̀ bọ̀rọ̀ gidi tó ti yé so àìlè báyìí rèé so kí a má gbàtàn jẹ pẹ̀lú ọ̀rọ̀ yẹn so kò sẹ́ni kankan náà àwọn àfáà tó sọ pé nǹkan yìí tọ́ gbogbo wọn sọ pé nǹkan yìí ò tọ́ náà ni tí wọn sọ ni pé nǹkan yìí ò tọ́ ni so ti yé báyìí sìn náà àbóyá kí n wá lọ síbi ọ̀rọ̀ àwọn àfáà báyìí kí n kọ́kọ́ lọ síbi ọ̀rọ̀ Sheikhul Waalid al-Allama al ta'ala ọ̀rọ̀ wọn tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí tí àwọn èèyàn ń sì gbọ́ bóyá kí n mú ọ̀rọ̀ yẹn wá ní ẹ̀kúnrẹ́rẹ́ so kí n wá ṣe àlàyé lórí ẹ̀ kí n kà fún wa kí n dẹ̀ mọ́ tú so àwa náà ó lè mọ̀ wípé nǹkan tí àfa Sheikh Al-Albani Sheikh tí wọ́n ń sọ so ó yàtọ̀ gédégédé láìsí iyèméjì ń bẹ sí nǹkan tí olùbánisọ̀rọ̀ yìí tí òun sọ tí ó dẹ̀ ń pèpè sí so bal Sheikh Al-Albani rahimallahu ta'ala wọn ò sọrú nǹkan tí olùbánisọ̀rọ̀ yìí sọ. وتي tí a bá lọ́wọ́ nínú silsilatul huda wan nur a bá ọ̀rọ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala ń bẹ̀ tí wọ́n fi sọ̀rọ̀ nípa ìdìgbò ní ọlọ́kan ọjọ́ kan so tí wọ́n fi sọ̀rọ̀ nípa ìdìgbò naam ẹ kí n wá ka àwọn ọ̀rọ̀ náà sí etígbọ̀ yín naam Sheikh Al-Albani rahimahullahu ta'ala ìgbà tí wọ́n bi wọ́n léèrè lórí ọ̀rọ̀ ìdìgbò nínú silsilatul huda wan nur ẹgbọ́n tí wọ́n sọ nínú kísẹ́ẹ̀tì yìí tí a bá lọ wo tá a bá lọ gbọ́ kísẹ́ẹ̀tì 381 nínú silsilatul huda wan nur àbá ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí àbá ń bẹ̀ so àbá ń bẹ̀ tí a bá tún lọ gbọ́ kísẹ́ẹ̀tì 660 nínú silsilatul huda wan nur a tún bá àlékún lórí ọ̀rọ̀ tí Sheikh Al-Albani rahimahullahu ta'ala tí wọ́n tún sọ níbẹ̀ tí máa ká sí etígbọ̀ ẹnìkọ̀ọ̀kan wa bí idhnillahi ta'ala naam ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí eléyìí tí mo kọ́kọ́ ṣáájú kà tí mo kọ́kọ́ ṣáájú sọ nọ́mbà kẹsẹ̀tì tí a ti gbọ́ fún wa tí mo sọ pé àbọ̀ ní 381 nínú kẹsẹ̀tì 381 nínú silsilatul huda wan nur kí ni Sheikh Al-Albani sọ níbi ọ̀rọ̀ yìí nǹkan tí Sheikh Al-Albani rahimahullahu ta'ala tí wọ́n sọ so òun náà ni pé wọ́n bi sheikh léèrè kí ni ìbéèrè náà naam uh, sheikh wọ́n ní thaniyan ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tariqatul intikhabat واختيار النواب هذه ليست طريقة إسلامية أبدا sheikh sọ pé ọ̀nà ká sọ pé ọ̀nà ìdìgbò àti kí á dìgbò láti yan àwọn aṣojú tí wọ́n lọ máa darí tí wọ́n lọ máa ṣojú wa níbi ìjọba hadihi laysat tariqatan islamiyatan abada wọ́n ní ọ̀nà yìí kìí sí ọ̀nà islam rárá tariqatul intikhabat ọ̀nà ìyan àwọn olórí pẹ̀lú ìdìgbò tariqatul intikhabat wàhtiyar anuwab àti ká sọ pé a fẹ́ yan àwọn aṣojú هذه ليست طريقة إسلامية أبدا هذه الطرق برلمانية هذه الطرق البرلمان هذه الطرق برلمانية أوروبية كثيرة sheikh sọ pé ìlànà yìí àwọn ìlànà yìí barlamaniya ìlànà parliament urobiya ni títí àwọn ará yúróòpù ní kàfírọ tó jẹ́ sí kèfèrí لا يفترضنا الآن أن حكما إسلاميا قام على وجه الأرض ما بين عشية وضحاها وعسى أن يكون ذلك وعسى أن يكون ذلك قريب بهمة المسلمين وليس بتواكلهم عن العمل وني تابا gbà تافنكو a fẹnu kò نسي باي gbà إسلام nísìnyí báyìí ìjọba Islam láàrin ìrọ̀lẹ́ sí àsìkò dùhà tó yẹ bá yẹn ni pé láìpẹ́ jọjọ pé láàrin kásẹ́jú káyájú láàrin ìrọ̀lẹ́ tí ò pójú tí ò pọ́jọ́ kan tí ò pójú ọjọ́ kan a rí pé ká sọ wípé ká imagine pé ìjọba Islam dìde ká imagine pé ìjọba Islam dìde wa asa an yakuna dhalika qarib sheikh ni eléyìí sì ni ó súnmọ́ kí ó ṣẹlẹ̀ láìpẹ́ bihimmatil muslimin wa laysa bitawakulihim anil amal pẹ̀lú ìsàkólé ka àwọn mùsùlùmí kó jẹ́ pé àwọn mùsùlùmí ní wọ́n wà determined pẹ̀lú determination àwọn mùsùlùmí pé àwọn fẹ́ gbé nǹkan yìí dìde tí kìí ṣe pé pẹ̀lú pé wọ́n wá wọ́n wá paṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ tọ nǹkan yẹn wọ́n kété pé wọ́n ní ṣiṣẹ́ tọ wọ́n máa ṣiṣẹ́ tọ báwo làwọn ti fẹ́ gbé ìjọba Islam dé pẹ̀lú ìsàkólé kan rẹ̀ nǹkan yìí lè dìde láìpẹ́ qama al-hukm pẹ̀lú gbìyànjú àwọn mùsùlùmí ìjọba Islam wá dìde atarawna anna hadha al أترون أن هذا الحكم الإسلامي سيكر هذه البرلمانات التي تفتح مجال الترشيح ترشيح الصالح والطالح شيخني ṣé ẹ̀yin rò wípé ìdájọ́ òfin ìsìláàmù yìí yóò fi rinlẹ̀ ìmọ̀ ṣe àwọn parliament ilé tó yẹ pé ó sílẹ̀kùn ó sí ọ̀nà kalẹ̀ fún pé ká máa yan àwọn èèyàn àtẹnire àtàwọn ẹni bú ìṣẹ́rọ pé ìsìláàmù faramọ́ṣá káṣẹ̀ sọ wípé ìjọba ìsìláàmù dìde lónìí sìn láìpẹ́ jọjọ kí ìjọba ìsìláàmù dìde láàrin tí ò pọ́jọ́ kan so ẹ̀yin náà ṣe rò wípé ìsìláàmù yóò fi ara mọ́ yóò dẹ̀ yóò dẹ̀ gbá wọlé yóò fi rinlẹ̀ alvihil barlamanat parliament táwọn táwọn àwọn kẹfẹ́rí gbé wáyé allati taftaha allati taftahu majala tashihi talih wa talih èyí tó yẹ pé ó sílẹ̀kùnlẹ̀ ó sí àyè lẹ̀ fún àkànyàn ẹ̀tẹ́nire àtẹ́ni aburú wa laysa hadha kódà kìí sọ̀rọ̀ ẹni rẹ ni aburú nìkan bal wal muslim wal kafir kódà ó tún fààyè lẹ̀ pé eliyan mùsùlùmí eliyan kèfèrí kò gbọ́lá fún mùsùlùmí lórí kèfèrí kò gbọ́lá fe fẹ́ni rẹ lórí ẹni burú alladhi laysa lahu dinun wa laysa hadha faqat kò gbọ́lá fún mùsùlùmí lórí kèfèrí tí ò lẹ́sìn wọ́n sheikh ni wa laysa hadha faqat kódà kẹtún sí lẹ́yìn nìkan laburú ti mẹ́mẹ́ balil kafir min ahli kitab alladhina lahum hukmun khassun fi ba'di al-masail fi kódà ó tún fara mọ́ pé káyàn kèfèrí nínú àwọn onítìnà àwọn tá a fún ní tíra àwọn tó yẹ pé wọ́n ní ìdájọ́ ẹ̀sà nínú níbi apá kan nínú àwọn ọ̀rọ̀ Islam tí wọ́n fara mọ́ tó yẹ pé àwọn nídàájọ́ tiwọn ẹ̀sà. wal-malāḥida waz-zanādiqa ash-shiyuʿiyyin àwọn tí ò lẹ́sìn àwọn kèfèrí àwọn tí wọ́n jẹ́ aláìlẹ́sìn àwọn tí wọ́n ń takẹ̀sìn so ó fara mọ́ káyàn wọn. كل هؤلاء يعطى لهم الحرية في أن يرشحوا أنفسهم وأن ينتخبهم من شاء من أفراد الأمة wọ́n ní gbogbo àwọn ẹni tààkà yìí ó ní ìjọba yìí ló fún wọn ní freedom ó fún wọn ní free will ó fún wọn ní freedom wípé wọ́n lè nominate ara wọn láti ṣe ìjọba so ẹni tó bá dẹ̀ wù nínú àwọn individuals yìí nínú àwọn ọlọ́dàn ni inú ìlú ó lè yìbò fún wọn tó bá yẹ pé tó wù ú nìyẹn ahada wa nizamul islami sheikh wa béèrè pé ṣé léyìí ni ètò tí islam gbé kalẹ̀ la wallahi sheikh ni wallahi kò rí bẹ́ẹ̀ laysa min al-islam bisabilin innama hada nizamu man la yakhda' limithli qawli rabbil alamin wọ́n ní eléyìí báyìí kò sínú islam kò sọ́nà kankan tó fi wọlé sínú islam eléyìí kò kìí sí ọ̀nà kan tí kìí bá ṣe kìí sí ọ̀nà kan tayọ ọ̀nà àwọn tó yẹ pé wọn ò tẹríba fún irú gbólóhùn náà bá sọ pé afanaja'alul muslimina kal mujrimin ma lakum kayfa tahkumun ọlọ́ni ṣé àwa fi mùsùlùmí á fi wé kèfèrí bí ṣe bá ṣe bá mùsùlùmí lò lábàá kèfèrí lò bí ṣé rúpò tá a bá gbé mùsùlùmí sí lágbé kèfèrí sí rí ọlọ́ni ma lakum kayfa tahkumun ọlọ́ni kí ní dààmú yín kí ní ṣe yín báwo irú ìdájọ́ wò lẹ mú wáyé bó lẹ ṣe ń dájọ́ yìí nínú Suratul Qalam ayat 35 36 ivan شيخ وصف طبعا انضمامنا إلى البرلمانات هذه القائمة على غير النظام الإسلامي قال في داراكو ما parliament إليه تي أجو لوري توتي سيتو إسلامي وني شيخ ني مثلنا دون المثل الذي يقول مثل فلان كمثل من يبني قصرا ويهدم مصرا ṣéèkì ní àpèjúwe wa kò ní kéré sí àpèjúwe àpèjúwe tá a lè fi wó wa àpèjúwe tá a lè mú wá fún wa tó bá jẹ́ sí pé àwa náà fẹ́ la fẹ́ darapọ̀ mọ́ irú ètò ètò pálíámẹ́ǹtì tí asọ̀kátà ṣàlàyé sókè yìí tí ó jẹ́ pálíámẹ́ǹtì tó pin yẹ̀kẹ́ yìí tó burú yìí a jẹ́ pé àpèjúwe wa ò ní yàtọ̀ kò ní kéré sàpèjúwe ẹni tó sọ yìí pé bí òwe ẹni tó sọ pé masalu fulan àpèjúwe lágbájá kà masali man yabni qasra ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ń ma ilé ń ma pẹ̀tẹ́ẹ̀sì wa yahdimu misra ọwa hmm? ń wó odidi ìlú ẹ dákun ṣé irú ẹni bẹ́ẹ̀ rí sábúrú ní ṣe àbí dáadáa èèyàn ń ma pẹ̀tẹ́ẹ̀sì kan péré ó sì ń wó odidi ìlú so àwa ní ìtumọ̀ rẹ̀ ni pé dáadáa tó ṣe kéré sí aburú tí ń ṣe so yé báyìí nísìn dáadáa tó ṣe ó kéré sí aburú tí ń ṣe kéèyàn ma odidi pẹ̀tẹ́ẹ̀sì kan kó sì wó gbogbo odidi ìlú nítorí pẹ̀tẹ́ẹ̀sì kan so هؤلاء يهدمون قصرا ومصرا sheikh sọ pé kódà àwọn tí àwọn tí àwọn oní parliament yìí ọ̀rọ̀ tí wọ́n ti ẹ̀ ní kò tún kò tún ma báyìí yàdìmúnà qasran wa misra àwọn yìí bá ṣe ń pẹ̀tẹ́ sí náà ń wó didi ìlú gbogbo nǹkan làwọn ti ẹ̀ ń bàjẹ́ fi anin wahidin lẹ́ẹ̀kan ṣoṣo àwọn ò ní nǹkan kan tó ń ṣe ní dáadáa li'annahum la yufiduna shay'a la yufiduna shay'a bimithli hadha al-intima li barlamanat nítorí pé àwọn wọ̀nyí rẹ̀ wọn sàǹfààní kankan kò sàǹfààní kankan tá a rí ṣe kò rí àǹfààní kankan tá a ṣe pẹ̀lú ìlọ́darapọ̀ mọ́ pálíámẹ́ǹtì yìí wàlhákù wàlhákù àkùl sheikh sọ pé òdodo ni mo ń sọ innali nafs huna dakhulan kabira sheikh ní ẹ yẹ̀mí ara yín wò dáadáa <laughs> ìfẹ́ inú ti kó sọ́rọ̀ yìí ìtẹ́mi yín fẹ́ ó ti kó sínú ọ̀rọ̀ yìí لأن النفس تحب التميز والترفع والتورط في الكراسي العالية ليقال ṣéèkì nítorí pé ẹ̀mí àwọn èèyàn fẹ́ràn pé kánsá máa rí pọ́jà tọ̀ sáwọn yòókù tí wọ́n bá ti rí báyìí káríká àwọn lọ́la wa rèé àwọn kìnnì kan rèé àtàwọn fún ẹ̀ kó máa kó máa wú gàlégàlé kó ríra rẹ̀ lẹ́ni tó ga ju àwọn yòókù lọ so yé kó wà lórí àga ńláńlá èmi máa ń fẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ sí pé òun náà ni àwọn èèyàn máa bá wọ́n máa pín gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ṣéèkì ní in ti ń ṣẹlẹ̀ sẹ́ gbogbo àwọn tí ń lọ síbi ètò pálíámẹ́ǹtì yìí nìyẹn ẹ má tàn wá à ń lọ bẹ̀ àníyàn ìsìlámù là ń bá lọ kò pamọ́ sẹ́ni kọ̀ọ̀kan yín ìkan náà àwọn ministers tí wọ́n jẹ́ àwọn ministers tí wọ́n sì ń tí wọ́n sì ń sáàvù ìjọba tí òde òní lọ́wọ́ kọ́lọ́ba àlíkà kó dáhùn pé ó bá wa kún ìjọba náà lọ́wọ́ kọ́lọ́ba àlíkà kó bá wa ṣe dáadáa fún ìjọba náà àti ìlú lápapọ̀ àwa máa ń ṣàdúrà fún lórí ni ṣètìrí nǹkan tí manhaj al-sunnah wal jamaa tó fi yàtọ̀ sí àwọn manahij burúkú tó kù nìyẹn a a lè disagree pẹ̀lú yín lórí ọ̀nà tẹ́ ń gbà yẹn lórí àdẹ̀ níbà yín dá sí láyé àníbà yín dá sí àmọ́ gbógun tì ní ṣùgbọ́n tí wọ́n bá fi lè yan olórí òun tán manhaju alùsùnmọ̀tò jama alùsùnmọ̀tò ni pé a gbọ́dọ̀ máa gbọ́ sí lẹ́nu a sì gbọ́dọ̀ máa tẹ̀lé the fact pa disagree pẹ̀lú ọ̀nà tẹ́ fi yan olórí yẹn pé a sì ní bá yín dá sí torí pé múnkàrò ni aburú ni a sì máa takò a máa tako a máa gbógun ti torí lè yọ sínú ẹ̀sìn wa burú ni the fact yẹn the fact pa n ṣerú nǹkan yẹn ò túmọ̀ sí pé tẹ́ni bá padà gba ọ̀nà yẹn débẹ̀ tán àbọ̀nà tó worst jù yẹn lọ tó tó padà gbà débẹ̀ kò túmọ̀ sí pé ká má gbọ́rọ̀ sí lẹ́nu manhaju adi sunu fi jama ni a máa gbọ́rọ̀ sí lẹ́nu yára ni ẹ ọ̀nà tó gbà débẹ̀ ń sọ́sà ti ọ̀nà yẹn débẹ̀ náà wàmán aliyahun bi safe wàmán ghalabahun bi safe nínú riwaya mi nínú usulu sunna alimam ahmed rahimahullah ta'ala hatta sọ̀rọ̀ khalifatan fàṣúmíyà amirul mu'minin gbogbo ẹnikẹ́ni tó bá gbogbo ọ̀nà tó bá wù kó gbà débẹ̀ ọgbọ́nà èwú débẹ̀ ni o ọgbọ́nà ìyọnu débẹ̀ ni o ọgbọ́nà tó burú débẹ̀ tó bá bá sì lè di olórí àmọ́ gbọ́rọ̀ sílẹ̀ náà tẹ̀lé ni so nítorí báyìí rèé so àwa a kì ń bújọba kọ́nà bá lékelá kó dákun kó bá wa wa kọ́nà bá kó bá wa àwọn ministers tí wọ́n ń sáàbù lọ́wọ́ nínú ìjọba yìí ẹni tó lọ síbẹ̀ tí àwọn irú àwọn candidate tí àwọn olùbánisọ̀rọ̀ yìí ń fẹ́ tí wọ́n dẹ̀ máa ran kan pé irú àwọn yẹn ní ọ̀lọ́ tún ibẹ̀ yẹn ṣe ẹ́ náà candidate yẹn tó nírun gbọ̀n tó náà fa ṣòkòtò sókè pé tó nírun gbọ̀n dáadáa tó fa ṣòkòtò sókè ẹ̀yin náà rí picture rẹ̀ tó lọ ń forí balẹ̀ tó lọ ń tẹ̀ fún Sọ̀wọ́lájàn Mace Sọ̀wọ́lájàn ọ̀pá alẹ́ ìgbìmọ̀ asòfin yẹn tó yẹ pé òun ni wọ́n ń bọ nílé ìgbìmọ̀ asòfin ẹni tí ò bá mọ̀ ṣẹ́rí ọ̀pá yẹn tí wọ́n bá fi lè rí nílé ìgbìmọ̀ asòfin wọn à lè sòfin kankan kò ságbára ọ̀pá òun lágbára wọn nítorí ẹ̀ tó bá fi lè jí méèsì lọ tó bá fi lè jí ọ̀pá yẹn lọ ẹ jẹ́ n sọ fún yín gbogbo ẹni tí ò bá mọ̀ tó bá ti lè jí ọ̀pá yẹn lọ hmm, baba ńlá wàhálà ti dé sílùú wọn à lè jókòó kankan wọn à lè sòfin kankan wọn à ní àṣẹ kan tó bá wá ọ̀pá Islam ẹ dákun ẹ bá mi sọ fún olùbánisọ̀rọ̀ yìí náà kó sọ̀rọ̀ nípa sọ̀wùlẹ̀jàn mace kí ni ìdájọ́ ṣẹ̀ríà nípa sọ̀rọ̀lẹ́jàn kí yẹn gbàgbọ́ yí pé ọ̀pá kan bẹ tó jẹ́ sí pé a láṣẹ kankan tá a lè pa àfi tọ́pa yẹn bá ń bẹ tọ́pa yẹn bá ń bẹ ìgbà yẹn làṣẹ wa tó ń jáṣẹ tí ọ̀pá yẹn ò bá ti sí mọ́ ọ̀pá àṣẹ ni kí ló fi yàtọ̀ sọ́pa àwọn abìjà ọ̀pá àwọn <laughs> ọ̀pá àwọn Ògúndé kí ló fi yàtọ̀ sọ́pa àwọn ẹlẹ́bọ ṣé nítorí pé wọ́n dírẹ́sì eléyà àbí mo mọ̀ pẹ́yìn náà ní sọrú hukumu in tí à ń gbé fún ọ̀pá yẹn òun gangan ni ó sọ di ni ó mú ìdájọ́ wá so ẹ béèrè ẹ wádìí ẹ̀yin náà ṣe wádìí pé ọ̀pá yẹn ẹ lọ bí wọ́n ilé ìgbìmọ̀ asòfin tán ní káwọn yẹn máa lọ yẹn ẹ bí wọ́n pé ọ̀pá tí ń bẹ ń kí ni position ọ̀pá yẹn nínú ilé ìgbìmọ̀ asòfin ṣé rọ̀pá tí mo ń sọ yìí ẹ jẹ́ kí n ibi tí mo ń lọ gangan ni pé ẹni táwọn ìwà rè ọ tẹ̀ fọ́pa yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá sì lè wà nílé ìgbìmọ̀ asòfin báyìí ẹ gbọ́dọ̀ máa tẹ̀ fọ́pa yẹn ẹ gbọ́dọ̀ tẹ̀ fọ́pa yẹn téèyàn bá wá tẹ̀ fúrọ̀ ọ̀pá yẹn kí ló ṣe kí ló ṣe tí ó ṣe báyìí sìn so ẹ̀dàkùn tó lọ́wọ́ bá èmi náà mo fi ìdáhùn rẹ̀ lẹ̀ mo fi fún yín tàbí kí olùbánisọ̀rọ̀ yìí kádàkùn kábàá sọ̀rọ̀ lórí ìdájọ́ títẹ̀ fọ́pa yẹn káti ẹ̀ gbọ́ so yí báyìí so wọ́n ní sheikh alibran sọ pé lè kọ́ọ̀l fulanu wazir nítorí kálíbà àmọ́ sọ pé yá ah, lágbájá mínísítà ni fulanu naibul wazir ìlà àkírìhì ah fulan lágbájá o deputy minister ni títí dé ìparí rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ ńláńlá tó yẹ pé òun ló tì í débẹ̀ ẹ má parọ́ Sheikh Al-Albani sọ pé ẹ má parọ́ fáwọn èèyàn yín tí ń bẹ lẹ́mìí yín òun náà ni pé ẹ̀yin náà fẹ́ lọ sípò ńláńlá ẹ má sọ fún ayé pé ẹ fẹ́ lọ sí fún Islam bẹ́ẹ̀ النفس تسول لصاحبها مثل تسول لصاحبها بمثل هذه التأويلات أنها تدخل لتبليغ كلمة الحق إلى الحاكم الذي لا سبيل لنا إليه إلا بطريق البرلمان ẹ̀mí ni ó máa sí lọ́ṣọ̀ọ́ ẹ̀mí ni ó máa ni ó máa ni ó máa ni ó máa sọ fún yàn wípé ni ó máa sọ fẹ́ni tó lẹ̀mí yẹn ẹ̀mí yẹn ó máa sọ fún yàn wípé ẹ ẹ a lọ síbẹ̀ à ń lọ síbẹ̀ ká lè bá a lọ fún ká lè bá a lọ máa sòdodo fún àwọn aláṣẹ ni sẹ̀ǹgbẹ́ tá a bá súnmọ́ wọn báyẹn a ò ní rí wọn pè sákèsí àníròdodo sọ fún wọn so aláṣẹ yìí rèé láṣẹ bí lálánà ilé yìí àlọ́nà míì ta lè gbà lọ́dọ̀ rẹ̀ láti bá sọ̀rọ̀ ilá bìtọ̀rí kìlbàlámán àfi tá a bá wọnú pálíámẹ́ǹtì tábà wọnú pálíámẹ́ǹtì yẹn ìgbà yẹn láì máa bá aláṣẹ sọ̀rọ̀ wọ́n ní irú àwọn tawilat tí ẹ̀mí ọmọ sọ fún yẹn rí nínú àwọn irú àwọn ìyí ọ̀rọ̀ tẹ́mi ọmọ sọ fún tó o sì mọ̀ pé ẹ̀mí rẹ̀ ìtẹ́mi rẹ̀ gangan wá ọ̀fẹ́ lọ jẹ́ mínísítà kí wọ́n náà kọ́ ọmọ gumọ́tò ńláńlá kò dé yẹn ńlá láwùjọ tó wà nú ẹ̀mí rẹ̀ wọ́n náà tẹ̀kẹ̀ ẹ̀mí rẹ̀ تاني صاروي شيخ yìí sheikh al-albani rahimallahu ta'ala sheikh wa ni تسول لصاحبها بمثل هذه التأويلات أنها تدخل لتبليغ كلمة الحق إلى الحاكم الذي لا سبيل لنا إليه إلا بطريق البرلمان الجواب هذا الكلام أولا شيخني إيسيني بي أوروتس أورويجا لا كوكونا غير غير مسلم با هرويا أو بافون وثانيا أن هؤلاء الذين يدخلون البرلمانات في أي بلاد في أي بلاد الإسلام شيخني ẹlẹ́ẹ̀kejì ni pé èsì alákọ̀ọ́kọ́ ni pé ọ̀rọ̀ tẹ́ sọ ya àgbá wọlé irọ́ lẹ́ ń pa pé ẹ kò sọ́nà tá a lè gbà láti fi súnmọ́ olórí láti fi bá sọ̀rọ̀ ju ká lọ wọnú pálíámẹ̀ntì lọ ṣéèkì ní àgbà yẹn náà ṣéèkì Al-Albani ní sọ̀rọ̀ tó sọ yìí pé wọ́n ní kẹ́ lọ dìbò ṣéèkì wa sọ pé ẹlẹ́ẹ̀kejì wàtáníyàn anna haula ilẹ̀dẹ́n ni pé àwọn talk of ẹni ìlú ẹni èyíkéyìí ìlú islam ní àyàfi tán láwọn wọnú parliament la yastati'una an yughayyiru shay'an min an-nizam al-qa'im wọn ní agbára láti yí nǹkan kan nínú ètò tí wọ́n ti gbé kalẹ̀ ẹ̀dẹ́ ìdápọ̀ ẹ̀wò ẹ̀yin náà tẹ́ ń gbọ́ mi ẹ̀yin sọmọdé náà wọ́n sọmọdé ẹ má fìlà tó bá dẹ̀ tí nǹkan tuntun bá dẹ̀ tó nǹkan tuntun bá dẹ̀ yọjú ó lè máa sọ pé ọlọ́run wí ànábì wí ẹ vóòtì ni ẹ vóòtì ni so lọ́dọ̀ wọn wọn ń lo kìtàbù àti súnà láti fi mú kọ̀rọ̀ láti fi mú òfin nítorí máa ń lò ní akitariya aglabiya ẹ akitariul ayi akitariul asọ́bi alimafuwa ọwọ́ tí wọ́n bá bọ́wọ́ bá ṣe pọ̀ lókè sí lórí nǹkan kan làwọn máa fẹ́ mú ìdájọ́ wọn ní kọ́ lo kìtàbù àti súnà wọn ní kọ́ wá àgbárí jù bẹ́ẹ̀ lọ́kọ́ lọ gbẹ́sìn yìí jù bẹ́ẹ̀ lọ ó lè rí nǹkan kan ṣe tí wọ́n nìkan bá tó wọ́n nìkan bá náwó pé ọ̀fẹ́ kìíní tí gbogbo àwọn yòókù àwọn tọ́pọ̀ jù lọ́ba láwọn pàwọn ọ̀fẹ́ ni ó ṣe tí wọ́n nìkan bá sì náwó pé ó fẹ́ bóyá nítorí pé ẹ̀sìn ẹ̀sìn ti àgbóyè tiẹ̀ ó dàgbà sókè débi pé wọ́n mọ̀ pẹ́sìn faramọ́ tó bá náwó sí táwọn yòókù aláburú yòókù tẹ́jọ pọ̀ ńbẹ̀ tí wọ́n bá lè ni ó gbogbo àwọn tí wọ́n lọ ń wọnú pálíámẹ́ǹtì fi ájìbìláàdì Islam ní èyíkéyìí ìlú Islam kètò sáwọn ìlú tó tún pin yẹn kèmí o ìlú ìsìláàmù gangan káfíọ̀ tó máa wá sọ lítì sí ìlú ìsìláàmù ṣéèkì ní lílù ìsìláàmù gan láyé ṣètò ẹ̀rọ náà yọ̀rọ̀ yìí ṣe àmì nìzọ́m ìlkọ́ ìm wọn ní kápá láti yí nkankan ṣe án nínú nìzọ́m ìlkọ́ ìm nínú àwọn òfin tó ti ní nítorí pé ètò tó ń gbé kalẹ̀ ohun gẹ́gẹ́gẹ́ ètò tó dúró yẹn gẹ́gẹ́gẹ́ ètò democracy yẹn ètò ìjọba yẹn òun ni ó máa yí àwọn individuals àwọn ọlọ́dàn ni tí wọ́n kó sí abẹ́ ètò yìí òun ni ó máa yí wọn padà wala yastati'una an ya'malu shay'an min ash-shakliyat aw amma at-taghyir al-jawhari fa hadha la sabila wọ́n wàkọ́d yastati'una an ya'malu shay'an min ash-shakliyat mo sì mistake lẹ́ẹ̀kan wàkọ́d yastati'una an ya'malu shay'an min ash-shakliyat wọ́n ní wọ́n lè wọ́n lè ní kápá àti ṣe díẹ̀ àti ṣe díẹ̀ shakliyat nínú pé kíní ìdí nǹkan yìí ṣe rí shape bó ṣe rí ẹja change shape yẹn shakliyat náà lè ṣe amma taghiru jawhari àmọ́ kan yí nǹkan kan tó pàtàkì nǹkan kan tó mọ́pọlọ dání nǹkan kan gbòógì kan yí padà fàhádà lásẹ̀bílà lìlùsùlù ilé fàhádà lásẹ̀bílà lìlùsùlù ilé sheikh ni wọn kò sí agbára fún wọn wọn lè rí ṣe láyé ẹ bìtọ̀ríkì ndimam pẹ̀lú ọ̀nà pé ká lọ darapọ̀ mọ́ ètò òṣèlú yìí wọn lè rí nǹkan kan tó wà nǹkan kan gbòógì yí padà nǹkan tí nǹkan burúkú kan tó bá ti ń ṣe báyìí wọn kàn lè yí ṣẹ́kìlù rẹ̀ padà pé ẹ̀sìn já máa ṣe lọ́jọ́ báyìí ẹ̀sìn já máa ṣe ìyí nǹkan padà tí ó jẹ́ gbòógì fahadà lásẹ̀bílà lùsùlì iléhi bìtọ̀rí kìlín dèmàm kanu wáàbì fi hadhihi barlamanat àbí hadhihi barlamanat wọn àlérò náà wọn àlérò náà yí padà ní ọ̀nà pé a fẹ́ lọ darapọ̀ mọ́ ilé ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ bí aṣojú ṣòfin nínú ilé ìgbìmọ̀ pàjámẹ́ǹtì akhiran sheikh ní parí أريد أن ألفت النظر إلى شيء أدندن حوله حوله حوله كثيرا وكثيرا جدا وني مفاسيو جوين lọ sí di nǹkan kan tí àwọn máa ń pààrà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà lọ́pọ̀lọpọ̀ gbà púpọ̀ hal hadha huwa sabilu i'adati al-hukm al-islami wa tahqiq al-mujtama' al-islami an nanḍamma tahta dasturin la yahkum bima anzala Allah wa fakiru shay la yu'tihi la sheikh sọ pé ǹjẹ́ eléyìí ni ọ̀nà tá a lè fi dá ìjọba islam padà bí wa tahqiq al islami sọ́nà tá a lè fi actualize tá a lè fi sọ àwùjọ di àwùjọ ti mùsùlùmí nìyẹn anadọ́mà tahta disturi pé ká lọ darapọ̀ mọ́ òfin láyà kúbi máa ń sẹ̀rẹ̀ Allah tí ò dájọ́ pẹ̀lú nǹkan tọ́nà bá sọ̀kalẹ̀ sí ọ̀nà ńlá lè fi change àwùjọ sọ́nà ńlá lè fi dá òfin Islam padà sheikh ni wàfákìrì ṣe láyọ̀ ọ̀tẹ̀ èèyàn tí ò bá ní nǹkan ò lè fún yàn láà sheikh ńlá láì kò rí bẹ́ẹ̀ ana àtẹ́kìdú ọ̀nà tọ̀rí kọ́ni tahqiq al-mujtama' al-islami wọ́n lé tá a lè fi actualize àwùjọ islam tá a lè fi sọ ìkànnì àwùjọ islam di òdodo wàbí tálì so and láfikún ó ní ìkọ́mọ́tò dáwọ́láti muslima ọ̀nà tá a lè fi gbàgbé ìjọba mùsùlùmí dìde innama yakunu ala tariki muhammadin alayhi salatu salam òun náà ni ọ̀nà tí ọ̀nà yọkan tá a lè lò náà ni ọ̀nà tá nàbí lò sallallahu alayhi wa sallam ẹ̀dá pé bá ń bi prof àtàwọn èèyàn wọn léèrè tí wọ́n ń lo ọ̀rọ̀ Sheikh Al-Albani ṣé ọ̀nà tí ẹ̀yin sọ yẹn ṣé nǹkan tẹ́yin sọ ni Sheikh Al-Albani sọ báyìí ìyìn tí ì parí o mo sì ń bọ̀ wá àwọn máa ń fàtàwà Sheikh Al-Albani wá mo sì ń bọ̀ wá sọ́nà yìí lẹ́yìn sọ ṣé bẹ́ẹ̀ gbà yí pé ká lọ síbẹ̀ pé democracy àtọ̀rọ̀ ìdìbò yìí game of number ni káwa mùsùlùmí ká lọ ká lọ lo nọ́mbà ìjọ ni mùsùlùmí lo nọ́mbà láti ṣe nǹkan kan tí kì í bá ṣe dẹ̀líì mílíọ̀nù kìtàbà ti súnà èmi ò láìkí ká máa tàwọn èèyàn ẹ ṣe káwọn ọ̀rọ̀ yìí ní ìfọ́síwẹ́ fáwọn èèyàn bí àwọn àfa yìí ṣàlàyé tẹ́yìn kan sọ pé àwọn àfa sọ pé ìyẹn lè àwọn jùmọ̀rù lọ́ọ̀lẹ́ àmọ́ sọ pọ́tọ́ bẹ́ẹ̀ náà kan sọ pọ́tọ́ bẹ́ẹ̀ náà kan sọ pọ́tọ́ àwọn ọ̀rọ̀ yìí máa ń dùn yàn gan so àwọn ọ̀rọ̀ yẹn máa ń dùn yàn so kádàkùn kí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so yé báyìí sìn so kí a má kó àgbákò bá àlùmọ̀ yìí so bóyá nítorí ìfẹ́nu wa so kọ́lọ́mù àdìkà kúrò kó tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe so sẹ́yìn ṣé nǹkan tẹ́yìn ń pèpè sí rèé èyí táwa ń pèpè sí lẹ́rí tíṣà kalẹ̀ báni sọ yìí pé ọ̀nà tá a lè fi tún àlùmọ̀ yìí ṣe ṣé bí ìkọ́mọ̀tù dáúlà náà lè fẹ́ ṣe ẹ fẹ́ gbé dáúlà dìde àwa náà fẹ́ gbé dáúlà dìde mùsùlùmí kan gbọ́dọ̀ wà láyé kọ́mọ̀ banújẹ́ lórí bí dáúlà tó ìsìlámíyà bó ṣe wó yìí mùsùlùmí kan gbọ́dọ̀ wà láyé kọ́mọ̀ banújẹ́ lórí ìjọba burúkú tí wọ́n fi ń darí wa yìí tí ìbá ń sìn ẹ máa gbọ́ tán fi ń darí wa mi pé ìjọba tó wà níta níjọba burúkú a ò kí ń bú ìjọba o ṣùgbọ́n ọ̀nà tó ń gbà darí wa yìí ọ̀nà burúkú ni gbogbo afá ló sì fẹnu kò bẹ́ẹ̀ pé democracy ọ̀nà burúkú ni tó ṣe bá ń sìn so kó tó sì mí gbọ́ ìwọ tó bá sì mí gbọ́ ọlọ́run níjó sì mí gbọ́. náà so kò sẹ́ni náà tí ó wà yọnu sí gbogbo wa náà la fẹ́ ṣe tahqiqu al-mujtama' a fẹ́ actualize islamic environment so ti bá yín sìn a fẹ́ actualize al-mujtama' al-islami a fẹ́ actualize ìlú islam tí islam ọmọ darí a fẹ́ actualize ẹ̀ ṣùgbọ́n ọ̀nà wo lágbà actualize ẹ̀ làwa ń sọ wípé ọ̀nà sálàfù ni ẹ mú wá ibi táwọn àwọn sálàfù umma ìgbà tánàbí náà dé ànábì bá àwùjọ tó pin kejì báyìí lọ wọ́n fi dájọ́ Ọlọ́run bá wọ́n fi dájọ́ Ọlọ́run bá dájọ́ ńgbà tánàbí dé fáwọn ní nǹkan ṣe wá ń dàrú báyìí ẹ sọ pé ọ̀rọ̀ ìṣìhàdíyà ìṣìhàdíyà àwọn àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣe mistake ni ẹ má sọ pé ìṣìhàdíyà mà Sheikh Rabi' ti sọ bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ ìṣìyàdíyà mistake ni nítorí pé nínú masáìlù kíni o masáìlù gbọ́láàlì ni ànábì bá wùjọ láwùjọ tó pẹ̀yẹ̀ kẹjú bá wà sí báyìí lọ ṣé bá sì lè ń polongo Islamu ń sìn ṣé bá sì lè ń sọ pé ìsìláàmù fẹ́ ìsìláàmù ọ̀fẹ́ nígbà tí ànábì dé gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ gbogbo yín náà lẹ́mà bá wùjọ ní ibi tó burú jù báyìí lọ so yìí báyìí sè bó lànàbí lò kí lànàbí ṣe lò kí lọ́nà tànàbí lò òun lọ́nà táwa náà lè lò sẹ́ni gbogbo ọ̀nà tẹ́yìn rò tẹ́ rò pé akamọ̀dọ́gbọ̀n yẹn ẹ̀yìn kan rò pọ̀ ni kò sẹ́ni tó lórí láyé tí wọ́n rí nàtìjà tán rí result so ọ̀nà tẹ́yìn rò pọ̀ pẹ́ òun gangan lọ́nà òun gangan lọ́nà ọkàn pẹ́ lójú yín ni so yìí ń fẹ́ ọ̀nà tí ó yà kíákíá àwọn ìṣúwánu ni máa ń fẹ́ ọ̀nà kíákíá ni máa ń fẹ́ so ẹ wo bàtà nàbí sallallahu alaihi nǹkan táwọn kùrẹ́ṣì sọ ni pé ìdàkúntà ìdàkúntà ìnáma turidu bi hadhihi da'wa أو إنما إذا كنت إنما تريد بما جئت به من هذا الأمر مالا جمعنا لك من أموالنا حتى تكون أكثرنا مالا إذا النبي و tó bá jẹ́ sí pé in tó gbé wáyé tó bá jẹ́ pé owó lọ fẹ́ fi kó jọ tó bá jẹ́ pé owó lọ ń wá àkólé tó bá yẹn wàhálà yìí pọ̀ tó bá jẹ́ pé owó lọ ń wá wo gbogbo wa gbogbo wa pátá gbogbo wa á da owó wa jọ á wà kó fún ọ tó fi jẹ́ sí pé ìwọ ọlọ́pàá lóòjù láàrin wa wá tó ń ṣe yìí tì má sọ yẹn mọ́ tó bá yẹ pé ó lọ wá kó fún ọ sẹ́sìrì wọ́n ṣe túmọ̀ sí dáwà nẹ́bí sọlọ́sàn àbẹ́jọ́ pé yẹ pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìdùn àti lónìí owó wọn fẹ́ fi kówó jọ ni àwọn eléyìí náà rò pé bọ́yá àtẹnujẹ lànàbí fi ń ṣe dáwà tí wàhálà rẹ̀ pọ̀ tó bá yẹ pé owó lọ́n wá mọ́wulẹ̀ sọ nǹkan yẹn mọ́ ilé tó ń bẹnu àtẹ́lu àwọn tá à ń jọ fún wọn tó bá yẹ pé owó lọ́n wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ṣe máa ń fi dáwà jẹun lónìí wa in kunta turidu bihi sharafa sawadnaka alayna tó bá jẹ́ sí pé yìí ló ń wá ọ̀fẹ́ dolórí ni má wọrí ànábì dákẹ́ mọ́sọ̀gbọ́n tó ń sẹ́yìn mọ́ sawadnaka alayna á ọ́ sàdárí lé wa lórí á ọ́ sọ̀ gálé sí wa lórí hatta la naqta'a amran dunak tó fi jẹ́ sí pé àní àní àní mú àlámàrí kan pé n ta fẹ́ ṣe rèé tí ò bá ti sí ọ mbẹ́ ọ̀dọ̀ rẹ láti máa gbàṣẹ àní sọpá fẹ́ ṣe nǹkan kan àní mú nǹkan kan ní nǹkan tá a máa ṣe Ah, ní mú alámọ̀rí kan pé tá a máa ṣe ni àyàfi tá a bá rí ọ ìwọ ló lórí wa ní tó bá ni a máa tẹ̀lé wà in turidu mulkan malaknaka alina tó bá jẹ́ sí pé ó fẹ́ jọba ni ó fẹ́ jẹ olórí ni a fi ọsùn lórí kí lóò anábì sọ anábì ní gbogbo tẹ́ ẹ sọ ìpátá ìlú ọ̀fẹ́ kankan bẹ́ẹ̀ ètí mi fẹ́ náà ni pé qulu la ilaha illallah tuflihun ètí mò ń fẹ́ nìyẹn níta anábì anábì ò dùn lórí wọ́n gbé bá anábì wọ́n gbé lọ kà mọ́ pé wàá jù lórí anábì ńlá yìí because sẹ́rí kò lè work ẹ̀yin tẹ́yìn ò mọ̀ ẹ̀yẹ kò lè work ìwọ nìkan jẹ lórí sọ́mù wá jẹ àwọn èèyàn ń pa ni àwọn èèyàn sì jẹ́ ń pa wọ́n padà gba ẹ̀ dànù so al-islah ká tún àwùjọ de ká tún àwùjọ ṣe láti di àfúrọ́ọ̀dù ló ti bẹ̀rẹ̀ àwọn tó kọ́kọ́ àwọn tó fẹ́ lo òfin ọlọ́run bá lé lórí àwọn gẹ́gẹ́ kọ́kọ́ gba òfin wọlé náà wọ́n yọnu sí wọ́n nígbàgbọ́ sí wọ́n sì rẹ́ni láti lò kó tó di pọ́ wọn wá gbé fún wọn mọ̀ gbà débi kákan lọ dolórí nìkan ni ká lọ dolórí lásán afẹ́ máa ẹ̀ǹfọ́ọ̀sì òfin láwọn yẹn lórí àwọn èèyàn ní yarí fún wa pé òfin tá a fẹ́ máa ẹ̀ǹfọ́ọ̀sì láwọn lórí yẹn òfin yẹn ti le jù òfin yẹn wọ́n padà yarí fún àwọn ní democracy làwọn fẹ́ amẹ́ríkà wọ́n padà yá wá àtàwọn united nations wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ǹfọ́ọ̀sì nǹkan táwọn ọmọ ìlú òfẹ́ lé wọn lórí wọ́n ní káwá rescue àwọn ọmọ ìlú lórí ìjọba jẹ nípa wọ́n padà káwọn ọmọ ogun wa wọ́n padà gbà bá ti gbà lọ́wọ́ múrísí bẹ́ẹ̀ náà ma ti múrísí lálẹ́ kan a máa káwọn yẹn sínú wàhálà so sheikh al-Albani rahimahullah ta'ala wọ́n ní ọ̀nà kan tá a lè gbà ọ̀nà kan tá a lè gbà náà ní ká gbà náà tí anabi sallallahu alayhi wa alihi wa sallam tó gbà tó ti bá yín sìn alladhi wada'a lana manhajan amman wa abbar anhu bi kalimatin mujaza anabi sallallahu alayhi wa sallam ti gbé ìlànà kalẹ̀ fún wa tó jẹ́ pé ìlànà yìí ìlànà tó kárí ilé tó kárí oko ni anabi sallallahu alayhi wa sallam dẹ́ express ìlànà yẹn fún wa pẹ̀lú pẹ̀lú gbólóhùn tó máa sókí òun náà ni òun náà ni khairul huda khairul huda huda muhammadin sallallahu alaihi wa sallam khairul huda huda muhammadin sallallahu alaihi wa sallam ìlànà tó lóore jù tíyàn lè rìn òun náà ni dada nabi níbi ọ̀rọ̀ yìí náà tàbá fẹ́ ṣe kí ìlànà nabi ní ẹja rìn ẹja pa pé ẹ àwọn àfa ṣẹṣẹ rí sheikh al-burayi àwọn tiẹ̀ sọ nígbà tí wọ́n bí wọ́n lè nípa ọ̀rọ̀ sheikh al-albani sheikh ibn Uthaymeen sheikh ibn Baz kí ẹ̀yàn sọ sheikh ní kò sí nǹkan tọ́ka wa pẹ̀lú yẹn kìtáàbà ti súnà ti tó wa kìtáàbà ti súnà lẹ́rí níjẹ́ òní manhaj alẹ́ súnà jẹ̀máà ń di wípé ní tá a fi mẹ́rin ni ọ̀rọ̀ sheikh Al-Albani ọ̀rọ̀ sheikh Uthaymeen ọ̀rọ̀ sheikh ibn Baz ká ti sọ pé wọ́n sọ tẹ́ ń sọ ẹ̀gẹ̀ ká sọ pé wọ́n sọ sheikh Muqbil náà sọ bẹ́ẹ̀ pé ẹ̀rí gẹ́gẹ́gẹ́gẹ́ kí lẹ̀rí sọ ìyẹn lẹ́wà gbámú lẹ́wà gbámú tó ráwọn èèyàn ẹ̀jẹ̀ gbá yìí mú láyé lónìí àmọ́rú àwọn èèyàn ti ń gbámú àmọ́ àmọ́rú àwọn èèyàn tí ń gbárù àwọn òròyìn tẹ̀ mú yẹn tó ń gbà mú tó fi ń dá wàhálà láwùjọ tó fi ń dá wàhálà káàkiri ní al-alamu al-islami àmọ́ wọn. so nítorí ẹ̀ ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí ò fi kò rú àwa lójú rárá ó clear sí wa gan so àmọ́ bí tí gbogbo àwọn òròyìn yẹn ti ń wá. so yé so kò sí nǹkan tó kàn wá pẹ̀lú gbogbo yẹn ẹ̀rí ló kàn wá. so Sheikh Al-Albani sọ yìí pé ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam ìlànà tánàbí gbé kalẹ̀ fún wa tó kárí tó kárí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe pátápátá òun náà ni ọ̀rọ̀ tánàbí sọ sókí pé khairul huda huda muhammadin sallallahu alaihi wasallam ìlànà tó lóore jù téèyàn lè máa rìn ní gbogbo àlámọ̀rí pátá ìlànà nàbì sallallahu alaihi wa alihi wasallam kọ́nà bá ní kí akọba sàlékún kí ọlọ́wọ́ bá àti gẹ́ rẹ̀ fún ànábì àtàwọn ará ilé rẹ̀ òun ìlànà tó tọ́ da kí lànà ànábì ló yọ̀rọ̀ yìí sheikh ni fahal indama rasulu alayhi salam ila kufari makkah fi sabili islahi ni tariqati na'ima al-latifa ṣé anabi sallallahu alayhi wa sallam darapọ̀ máwọn kẹfìrí maka nítorí pé ó fẹ́ tó wọn ṣe sọ darapọ̀ mọ́jọba wọn pẹ̀lú ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ ń sọ yìí kama yaf'alu ha'ula'i alladhina yuriduna an yandammu ila al-barlamanat ìjẹ́ bí àwọn tí wọ́n fẹ́ máa darapọ̀ mọ́ ètò òṣèlú kèfèrí tán gbé wáyé ẹgẹ́ bá wọn náà ṣe ń ṣe ṣé bá nàbí ṣe nìyẹn àmsọ́dá àbí kalimati haqqi khassatan ah, kalimati tawhid khasatan kalimatu tawhid àbá nàbí sallallahu alaihi wasallam ó ń la gbóná òdodo mọ́lẹ̀ ó ń sàlàyé ẹ̀ pàápàá jùlọ gbóná tawhid fa'lam annahu la ilaha illallah tó wà nínú suratu muhammad àyà ẹlẹ́ẹ̀kọkàndínlógún ibadallah ṣètìrí mo wo àsìkò mi mo rí i pé ti lọ gan yín dẹ̀ fẹ́ dá yín lágara pẹ̀lú àsìkò yẹ mo yín sọ fún yín síwájú ẹ̀rí kí mo ní ṣe ẹni tó bá fẹ́ ṣàlàyé nǹkan tó bá fẹ́ mú àlàyé wálẹ́kùnrẹ́rẹ́ so ọ̀rọ̀ tiẹ̀ tróun fẹ́ mọ ó fẹ́ mọ ilé ni so òun tiẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní mọ ṣókí ẹni tó bá fẹ́ wò òun ni ọ̀rọ̀ tiẹ̀ ó mọ ṣókí gbogbo eléyìí sì tẹ́yìn bá fẹ́ wò ó sìn èèyàn kan wo náà ni pé kí ni sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ gbogbo tó ń san Sheikh Albani ọ̀sọ́ bẹ́ẹ̀ ó parí náà nù láàrin ìṣẹ́jú méjì mẹ́ta àmì ọba àwọn wọn káàkiri pé kíní kan ti sọ̀rọ̀ kíní kan ti sọ̀rọ̀ certified scholar ti sọ̀rọ̀ kíní kan ti ọ̀rọ̀ tí ò lẹ́rìí ọ̀rọ̀ tí ò ní tí ò bára lé mọ́ ọ̀rọ̀ tí ó fàṣẹ rinlẹ̀ tó ṣe báyìí sí ilá mẹ́ta ìgbàwọlá fẹ́ gbà tàn jẹ́dà eléyìí wallahi hizbiya ni hizbiya tó ń bọ yíkọ̀ hizbiya tó fún ni ẹ mà tó ṣe báyìí sí tó yẹ sí pé inna lillahi wa inna ilaihi raji'un ọlọ́ba yóò sànù wa ṣá ọlọ́ba yóò sànù wa so ní dùn síbi mo rántí dáadáa ibi tí mo kàrọ Sheikh Al-Albani dé pẹ̀lú gbọ́dọ̀ ọba ibẹ̀ látún ti tẹ̀síwájú ẹ̀rí ọ̀rọ̀ Sheikh Al-Albani nìkan ní tí rí kàtàn yìí nítorí àwọn àlàyé tí mo ní láti ṣe látọwọ́ bẹ̀rẹ̀ ó ti bá ń sìn yìí so ìwà kà ń kà dáadáa kẹlẹ̀ bá wọn pé Sheikh Al-Albani wí kọ́ ni wọ́n wí so à ń ṣe léyìí báyìí fún gbogbo àwọn ọmọ ìyá láti lè ká ìrújú kúrò fún wọn à ń bẹ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kó lò ní sábàbí dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa nílé ayé àtijọ́ gbéra kíyàmà olùbánisọ̀rọ̀ tó sọ̀rọ̀ yìí náà àwọn kan dáadáa etí ọlọ́run bá ní kí àwọn náà kọ́lọ̀bà àlíká kó dáàbò jẹ́ kí wọ́n lè wòye sí kọ́lọ̀bà àlíká kó lè jẹ́ kí ó lapa dáadáa nínú àgbọ́yé tiwọn náà so ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni ó ní ká parí ilé báyìí ó náà láti ń bẹ̀ kí ọ yọ̀ǹda ilé báyìí fún wa so ti tí a bá rí ilé tó dáa nínú ọ̀rọ̀ yìí so tí ó ṣe déédéé látọ̀dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló ti wá tàbá wá rí léyìí tí ó kù díẹ̀ káàtó tí kò gúnrégé tí kò bàmú nínú ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ mi ni so tí ìjọba ènìyàn bá gbé mi nígbà tí mo ń sọ̀rọ̀ so bóyá tí mo fi sọ ọ̀rọ̀ tí ẹ pé kò yẹ kí n sọ so ẹ bá mi sí ẹ bá mi sírò rẹ̀ sínú ìjọba ènìyàn kọ́lọ́ba lè gbàgbọ́ foríjì yẹn kó foríjì ẹ̀yìn náà so ẹ bá mi fi àníyàn tó rú dáa ẹ bá mi fi gbọ́ so kí ẹ sì bá mi yọ eléyìí tí ó jẹ́ òdodo nínú ẹ̀ so kí ẹ sì lò ó kí ẹ má wo ibi tó ṣe jáde bá ẹ wo nǹkan tí ó jáde ni òdodo ni kí ẹ wo ẹ má wo ibi tí òdodo ṣe jáde